أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون إذ نجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب يقاتلون أبناءكم ويذبح أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ واعدنا موسى وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا وأغرقنا آل فرعون وأنتم تنظرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفسي شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آت نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يسومونكم سوء العذاب يذبحون أبناءكم أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم فرقنا بكم البحر فأنجيناكم فلا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون إذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يسومونكم سوء العذاب يذبح رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún ọlọ́run bá tó síwá ní mùsùlùmí àtọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti gẹ̀ẹ́rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹni tọ́rọ mọ̀ bá láti bàmá jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́run bani ní sàlékún kí ànábì bani ní sàlékún ọlá rẹ fún àti ọ̀rọ̀ alẹ́ àti sọ̀hábà rẹ̀ jẹ́wọ́ náà wà ní tó kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam jẹ́wọ́ àná tí ó bá nàbí wà aljanna firdaus ọlọ́gbọ̀rọ̀ láti lè ṣe bẹ́ẹ̀ ó sì lè fi àsìkò ń gẹ́ bẹ́ẹ̀ mọ́sà ṣe bẹ́ẹ̀ fún wa bákan náà mọ́sà wa níbi kọjá pé ń tá máa wí yíyàtọ̀ sí nǹkan táwa náà máa ṣe sísọ ní kọ̀ọ̀kan wa níbi tó yẹ pé ń tá máa ṣe yóò máa tọ́ sí nǹkan tá à ń wí lẹ́nu gbogbo àlàáwọ́ raṣẹ̀ sọ́dọ̀ wa Allah subhanahu wa ta'ala wípé má gba ọ̀nà àjẹ́ àmú má gbàbẹ̀ mọ́ a má jẹ́ àgbà bí àjẹ́ àmú má jẹ́ àgbà bẹ̀dọ̀ tá àwọn ọlọ́mọṣọ́ ta'ala síjọ́ rẹ̀ wá o kátókè tán kọ́ padà wà jẹ́rìí lé a lórí láyé àtìlálẹ́ kìámà má fi sàdánwò fún wa o ẹ̀rí ni ó jẹ́ kí n tá à ń gbọ́ àti ń táwa náà ń wí òní ó jẹ́ ọjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa bí ẹsẹ asurire báyìí kani tọlọmọ bá tá à ń gbọ́ ni o nítorí kan afi ilẹ̀ tàfi agbọ́dọ̀ lọ́wọ́ bá masa abanigbọ́jú bá a ṣe ń fẹ́ lọ wọ́n lajà kún sórí mẹ́jọ rọ̀ wọ́n dàrú la hawla wala quwwata illa billahi al ní ìjẹjọ à ń bá rọ̀ lórí ayé àti alọ́sùn àtàrà fi sọ wípé ẹ̀yin bani Israel ẹ̀yin wọn bí Yakub ẹrántí ìdẹ̀rẹ̀ mi ọlọ́run ọba tí mo ṣe fún yín èmi mọ yọ àìmọye ànábì nù yín mo ṣe yín lọ́ba lọ́ba lọ́ba mo jogún ilẹ̀ fún yín ní ilẹ̀ tí ọjọ́lẹ̀ alápọ̀nlé ní ìjẹjọ́ à ń bọ̀ lórí ayé àti alọ́sùn àtàrà sọ wípé ẹ̀yin bani israel ẹ̀yin wọn bí yakub ẹ̀rẹ́ tí ìdẹ̀rẹ̀ mi ọlọ́run ọba tí mo sì fún yín èmi mọ́yú àìmọye ànábì nù mo ṣe yín lọ́ba lọ́ba lọ́ba mo jogún ilẹ̀ fún yín ní ilẹ̀ tí ọjẹ́lẹ̀ alápọ̀nlé tọ́jẹ́lẹ̀ ọ̀wọ̀ mi ní jerusalem Allah subhanahu wa ta'ala ọwọ́ ń hàn dáadáa wọn pẹ̀lú ìjọ ìgbìdàlẹ̀ kìámà a sọ̀rọ̀ díẹ̀ ń pa ilé yìí ní ìjẹjọ́ ní ọjọ́ tó jẹ́ pé kò sí pàṣípààrọ̀ kò sì jẹ́ ń lọ bá àfáà mi wọ náà tiẹ́ fún ọlọ wàlìjánná kò sí ẹ mẹ́jẹ̀ yàwó mi ò jíyà ẹjẹ́ ń lọ bá jẹ́ ẹ bá ń fi dádì mi lẹ̀ ẹjẹ́ mi ọlọ́ bá ń lò nínú ẹ̀wọ̀n àná kò sí bẹ́ẹ̀ kìámà Allah subhanahu wa ta'ala ọwọ́ aṣọ ní amú yìí àwọn àdẹ́rà yìí ọṣọ jumlatan ọṣọ lápapọ̀ lẹ́yìn náà ọwọ́ afẹ́ máa sọ ní ìfọ̀síwẹ́wẹ́ lẹ́yìn gbàtọ́ sọ wípé ẹ máa rántí ìdẹ̀mí lọ́ba lóyún lórí àwọn àdẹ́rà wo wá ni wà ní fagdol tó kúrò àlẹ́ alamin bí ayi shakilin fagdolahumullahu subhanahu wa ta'ala ala alami zamanihim ọ̀nà wo ni ọ̀sán afẹ́ sára yẹ wípé wa idna jainakum min ali fir'aun id níbẹ̀ yẹn amsa ara wọn létí akọ́nà àwọn àfáà ní kí ló fà tí Allah subhanahu wa ta'ala fi ń dojú ọ̀rọ̀ ọkọ àwọn yahudi madina yìí tí ó máa sọ wípé wa idna jaina aba'akum ó wá ń wa idna jainakum nígbà táwọn ọlọ́wọ́n bá tá a là yín ànábì ìrànwọ́ létí gbà tá a là yín àwọn tí wọ́n sì dojú ọ̀rọ̀ kọ ìkẹ́ ńlá àwọn àfáà ní ìgbọ́rọ̀ kalẹ̀ ti tó ń làákàyè tí làákàyè kan ò tó bẹ́ẹ̀ kò lè gbọ́rọ̀ kalẹ̀ lọ́lọ́run gbàgbé kalẹ̀ yẹn wípé lè anabakọ́ à àbá ìsábàbùn lè bakọ́ ilẹ̀ àbùnà nítorí pé nígbà tí ọlọ́run sí àwọn bàbá wọn kù ní àtọ̀yìn ọ̀rá tó di àwọn tí ọlọ́run dojú ọ̀rọ̀ ọkọ̀ lẹ́nìí nígbà tá a làwọn bàbá yín tó yẹ pé ibi lílẹ̀ ilẹ̀ yìí náà fi dẹ̀ntì ń sẹ̀mí wa idna jainakum min ali fir'aun asa ràn wọn létí nígbàtí àwọn ọlọ́mọ bá láwọn níbi wàhálà firauna àti àwọn èèyàn rẹ̀ allah subhanahu wa ta'ala ó ní wa idna jainakum min ali fir'aun àmì ìtura wọn létí sẹ́ nígbàtí mìíràn bá láyìn lọ́dọ̀ àwọn èèyàn firawuna yasumunakum sáàmà yasumu sawman bimana yudimuna aleikum aniwaan minal adab gbogbogba wọn ò fìgbà kan fílẹ̀ yasumunakum su al adab wọn fi èntó burú tó jẹ́ ẹ̀dọ̀ kí ìyá jẹyìn kama ti rí jìnnà àkọ́ ọ̀rọ̀sọ̀rọ̀ sọ wípé wa idh najjaynakum min ali firaun kọ̀ wá dákọ̀ firaun náà nígbà tẹ́mi ọlọ́ọ̀bá tá a là yín níbi ìyà tí àwọn èèyàn firaun fi ń jẹyìn ibi ni ikhtilafu ti wá wá àwọn àfa mas'ala muhimma nípa al'amiru walma'amur filkotili aw filfasad ẹni ọba pààyàn láṣẹ kéèyàn lọ ṣàìdá àtẹntíàn pa láṣẹ tó bá jẹ́ pé lọ́ọ́ pààyàn lọ́ba ṣẹlẹ̀ sáà méjèèjì wọ́n pa ni àbá méjèèjì kí wọ́n pa àkọ́kọ́ náà nínú ayé yìí Allah subhanahu wa ta'ala fún mubashiru ó fún ní hukumu amir wa idna jainakum min ali firaun nígbà tá a là yín àbí ọ̀rọ̀ wọn létí ẹgbẹ́ àwọn alàlà yín lọ́wọ́ àwọn èèyàn firaun àṣẹ wípé tí ọba dákọ firaun nìsín olópàṣẹ ọwọ́ á àwọn tí wọ́n pàṣẹ àìdá fún kí wọ́n máa ṣàìdá kí ọwọ́ á gbé sípò aláìdá tẹkidir tẹkidir ìtú ọ̀rọ̀ gangan ni wa idna jainakum min firaun wa alihi. nígbà àlàyé ń bi musiba wà láti fìrọ́nà fi ń sèyí àtàwọn èèyàn fìrọ́nà ọ̀ àpà fìrọ́nà rẹ̀ ó ní wàá ìdìna ìdìnnà jaynakum min ali fir'aun wàlìlẹ̀ alìlì ilmi sàlátà àkọwálì fi adìlì mas'ala ọ̀nà mẹ́ta làwọn afa àpín sí lórí mas'ala yìí àkọ́kọ́ apá kan afa ní al-amiru wal-ma'mur sawa an gbogbo ẹni tó bá ti pààyàn lásìkò lórí ìpààyàn lọ́nà àrọ́mù àtẹ̀ntí kí wọ́n pa ni àbá méjèèjì kí wọ́n pa àkọ́kọ́ náà nínú ayé yìí Allah subhanahu wa ta'ala fún mubashiru ó fún ní hukumu amir wa idna jainakum min ali fir'aun nígbà tá àbí ràn wọn létí ẹgbẹ́ àwọn alálàyìn lọ́wọ́ àwọn èèyàn fir'aun àwọn apadà sílé ayé táwọn gbẹ́ńbì tá a bára ẹni tí ń pààyàn láti aburú lọ ṣàìdá àtẹ̀ntì ń lò fa ìdáhùn àṣírí yóò tún ní sí ni o àmọ̀yìn ni o ẹjọ́ kàgbákò wájú ọlọ́ni. àfi kẹ́ ẹ túbà tòótọ́ kó o sì tàn sórí ìsìlámù. apá kan àfa ni al-amiru walmamur a ní pa kankan wọn àtẹnudó ní ẹ̀rọ pààyàn o àtẹnudí wọn rán o wọn là ní pa kankan wọn ní kínìdì wọn nídìí ni wípé ààrí ààrí intaafile fi ẹ̀sùn pé eléyìí pààyàn sọ̀rùn lọ́ọ́ pààyàn eléyìí wí èyí tó sì lọ́ọ́ rè pààyàn yìí náà. Ah, bá a bá ti kẹ̀sùn pé ebéèrè tàbá wò pé eléyìí lọ dára jù èyí tó wà lọ sí ngangan kọ́ ìmá kẹsẹ̀ bọ́ sí àárín méjèèjì wọ́n lè dìyàn mẹ́lẹ̀ o wọ́n lè fìyà jẹ́ o wọ́n lè fi hàn pamọ́ o ṣùgbọ́n pípa kò sínú ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n sọ̀rọ̀ bíi tefsil wọ́n fọ wẹ́wẹ́ wípé tọ́ba yẹn lọ́ọ̀rẹ́ jẹ́pẹ́ ntọ́ni é pààyàn wáyìí ẹnití ni wọ́n lọ pa yìí ọ̀nà àbòsí ní ẹ̀fí ni wọ́n pa ẹnití wọ́n ń bá sọ̀rọ̀ pé lọ́ọ́ rè pa yẹn kọ̀ gbọ́n kọ̀ gbọ́n ìyá yẹn yọ padà sórí ta ni o orí ẹni tí ọ̀rẹ́ ojú kan nìyẹn apá kan ní tọ́mọ wá dọ́mọ èké ní ńkọ́ ṣé wàhálà ń sìn bẹ́ẹ̀ lọ́rùn ẹni tó ní wọ́n lọ pa wọ́n ní ẹni tó ní wọ́n kọ́ lọ pa àyàn ò ní wọ́n pa àwọn èèyàn ọmọ náà wọ́n sì san gbèsè tọ́bọ̀ wá jẹ́ olówó ẹrú sẹ́rú ńkọ́ tọ́bọ̀ jẹ́ ní tí wọ́n rán láṣẹ pé lọ́ọ̀rẹ́ ìpààyàn kéésẹ́ ń tó lè kọ̀ fún ẹni tó ní kọ́ lọ́ọ̀rẹ́ ìpa apá kan ní tọ́ba jẹ́ ẹrú tọ́mọ̀ ń pa àdájọ́ ń tọ́ lọ́ọ̀rẹ́ ìdánwò wọ́n pa wọ́n pọ̀ ga apá kan ní ọ̀gá wọn pa wọn fẹ̀rù ẹ̀wọ̀n ni ikhtilafun kabir inda lil ilm ṣùgbọ́n tá a bá wo fílànà àtàwọn èèyàn rẹ̀ gbogbo ẹ̀dà tí wọ́n bá ti ránṣẹ́ àìdánù òlù tó tún wá ń wo iṣẹ́ àìdáhùn níṣẹ́ chance pé àà wọ́n lè mọ̀ pé tẹ́gùn ẹ̀ ń lé sí kọ́dà wọ́n tún fún náà tí òfin lè máa tí òfin jẹ́ tí bá ti ń dàbì kan rú wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́nú bì kan ẹ wá gbàmí lẹ́wọ̀ ẹ gbàmí àti dé tó bá jẹ́ pé lórí àbùsí ṣẹ́rùtù tó bá jẹ́ pé lórí àbùsí. wọ́n wá jẹ́ ẹ olówó ẹrú sẹ́rú ńkọ́ tó bá jẹ́ ntí ara lásẹ̀ pé lọ́ọ̀rì ìpààyàn kéésẹ̀ ń tó lè kọ̀ fún ẹ̀ ń tó ní kọ́ lọ́ọ̀rì ìpa apá kan ní tó bá jẹ́ ẹrú tó mọ̀ ń pa àdájọ́ ń tó lọ́ọ̀rì wọ́n pa wọ́n pọ̀ ọ̀gá rẹ̀ apá kan ní ọ̀gá wọ́n pa wọ́n fẹ̀rù ẹ̀wọ̀n ni ikhtilafun kabir indalil ilm ṣùgbọ́n tá a bá wo fílànà àtàwọn èèyàn rẹ̀ gbogbo ẹ̀dà tí wọ́n bá ti ránṣẹ́ àìdánù òlù tó tún wá ń wo iṣẹ́ àìdáhùn níṣẹ́ chance pé àà wọ́n lè mọ̀ wípé tẹ́gùn ẹ̀ tó ń lé sí kọ́dà wọ́n tún fún náà tí òfin lè máa tí òfin jẹ́ tí bá ti ń dàbì kan rú wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́nú bì kan ẹ agbámi lẹ́wọ̀ agbámi àtìdé tó bá jẹ́ pé lórí àbùsí ṣẹ́rùtù tó bá jẹ́ pé lórí yẹ̀sù ù sẹ́wọ́ an áwùsù an yẹ̀sù múnàkùn ìyà tí wọ́n fi ń jẹ yìí sú àlàdáàbì èyí tó tó burúkú ní ó ní alásùtàlá fẹ́ ràn wọn létí padà torí à ń bọ̀ nbíyàn pọ́ìntì kan tọ́ka sí wọn lọ́rùn kí wàá ní nǹkan tí wọ́n ń ṣe yudhabihuna abinaakum àkọ́kọ́ wa idna jainakum min ali firaun alu lédè Lárúbáwá àti ahlu sí àtọ̀bílẹ̀ méjèèjì alifu hau lamu ahlu àti alifu tó wá ní mẹ́dìlórí àti láàmù áálù aráalé aráalé iná máa ń lo méjèèjì náà fún ìyàtọ̀ wá ń bẹ láàrin méjèèjì lọ́dọ̀ lárúbáwá àwọn apá kan ní tá a bá wọ jíyàtò tẹ̀glib jíyà tẹ̀glib ṣẹ́yì pé àwọn tó pọ̀ tí sábà máa ṣe nǹkan kankan lápẹẹrẹ ahlu ni a máa lò fún mo ní ahlu lè ilimi àwọn mímà ahlu lè fadli àwọn tó náà wọn bá fún lọ́lá ahlu lè iz àwọn abí naam ahlu lè kitab ahlu sunna wọn yìí sọ pé ahlu sunna wal jamaa. àwọn ni alásùnmọ́ nǹkan kan tó jẹ́ wípé ó lè má jẹ́ ìbátan ṣùgbọ́n wọ́n wípé nǹkan yẹn àwọn ní àwọn ní àmàjú àmì lọ kọ̀sẹ̀ tí ó nì mọ́ tí wọ́n bá lè bìyànjú pé ta ni tọ́lọ́kùnrin ta ni tí wọ́n ló bìn ìmọ̀ kan náà ni ọmọ ẹ̀tọ́ láàrin ta ni o ọkùnrin àtobìn wọ́n tẹ̀ wájú wọ́n ní kí lélẹ́yìn ọlọ́wọ́ ọ̀tàn eléyìí nǹkan ọlọ́wọ́ òsì ìmàkan ló ná ṣùgbọ́n ká jura wa ló ń bi àwọn nǹkan kọ̀ọ̀kan a máa fi ti sọ̀dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n áálù wọ́n ní kọ̀rọ̀ ọba èèyàn àwọn tó súnmọ́ èèyàn òní áálù èèyàn ṣùgbọ́n wọ́n tún wá máa lo áálù yìí fún àwọn tí wọ́n tún jẹ́ òṣìṣẹ́ fún yàn tí wọn ò bá yàn tán ọ̀rọ̀ títan ó lè má wọnú ti áálù ọ̀rọ̀ títan ìsìnbẹ́nu ti kí ni o áálù alakuli ọ̀rọ̀ lọ́wọ́ àròbíyà ni wọ́n fà pípọ̀ láàrin ara wọn bọ̀dùkáwá padà síbi hukumu tàbí sàlásàlám áálù táwa ni áàlù ti ànábì salawatullahi wasallam alayhi àwọn rọ́fídọ̀ musibẹ̀ ìdáníà wọ́n ní áàlù rasul tí wọ́n bá ní àwọn èèyàn tànábì ó ní Fatima Hassan àti Hussein ó ń ṣe ọlọ́run mà ní ma ní ìyàwó kan wọ́n láwọn èèyàn èsè èèyàn rẹ̀ ọ̀dà àwọn apá kan nínú àwọn àfa sunnana wọ́n fìsì bíi pé ayélujára sàlám gbogbo ìyàwó tó fẹ́ àtọmọ tó tara ẹ̀ jáde ara ilé rẹ̀ nìkan nù wọ́n ní kílẹ̀ rí tiyín wọ́n láwọn lẹ́rìí o ń bẹnu sọ imam muslim rahmat ta'ala tí wọ́n bá sàṣà alakuli ọ̀rọ̀ lọ́wọ́ àròbíyà ni wọ́n fà pípọ̀ láàrin ara wọn but káwa padà síbi hukumu tàbí sàṣàlám áálù tawani ni áálù ti ànábì salawatullahi wasallam alayhi àwọn rọ́fídọ̀ musiba ìdánìyà wọ́n ní alu rasul tí wọ́n bá ní àwọn èèyàn tànàbí ó ní fatima hasan àti hussein ó ṣe ọlọ́run mànímaní ìyàwó kan wọ́n láwọn èèyàn ìṣe tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súnà tí wọ́n mú ni wípé kullu man kana ala manhaji rasulillahi sallallahu alaihi wasallam mu'minan bi sallallahu alaihi wasallam muttabi'an li sunnatihi sawa'an kana nasibahu aw lam yakun nasiba rasulillahi sallallahu alaihi wasallam fa huwa min alihi gbogbo ẹnikẹ́ni tó bá ti gbà nàbí gbọ́ nínú fámílì rẹ̀ ni o lẹ́yìn tí èsì fámílì rẹ̀ ni o tó ń tẹ̀lé ń tọ́lọ́ ń fa nàbí àálù ànàbí nìyẹn gbogbo ẹni tí ọba ti á gbàgbọ́ kódà kò jẹ́ wípé tí wọ́n bá tọ́ ànàbí là bléèdì tí wọ́n tọ́ náà bléèdì ẹ̀jẹ̀ tó tí ọjà ìlànà bí ní ọjà ìlara tiẹ̀ níbi tí fámílì yẹn lágbára dé tí ọba ti gbànà bí gbọ̀ kì sara àálù rẹ̀ ọ̀rọ̀ tó sì múlẹ̀ jù nìyẹn. kí lè rí wa káwọ́ kọ́ wáyà tá a wà ń bẹ́ẹ̀ wà idna jainakum min ali firaun ṣé gbogbo àti fẹ́ràn náà lọ́nà ní fámìlì rẹ̀ ṣùgbọ́n àti á tẹ̀lé lójú ọ̀nà ifsad fil báwo ṣe máa balẹ̀ jẹ́ tí á tẹ̀lé àánú. àánú anabi sallallahu alayhi wa sallam kí ló sọ ń pa Salman al nígbà tí wọ́n ń fa amára wọn lọ sára muhajirin ni torí pé kọ̀ wá kìí ṣe lọ́bọ̀ wá kọ̀ wá látọ̀dọ̀ wọn salmanu farisi salmanu minna ara wa ni islam ti ṣe kíni o ó ti sọ àdì kankaná ọ̀kan nu àwọn ọ̀jọ̀gbọ́n ní alurrasuli humu atiba'u millatihin. alurrasuli humu atiba'u millatihin. من الأعجم والسودان والعرب من الأعجم والسودان والعرب لو, لو لم يكن آله إلا قرابته صلى المصلي على طاغي أبي لهب صلى المصلي على طاغي أبي لهب afaani alu rasul àwọn ará alẹ́ àwọn ẹni tànàbí humu àtibáwù millatihi gbogbo ẹni tẹ́ bá ti rí tí ń tẹ̀lé jọ́nà ànàbí ni minal tí ń bá lo ajẹmi arab sudan tí ń bá ti lò báwọn tí ń bá pinnu amẹ́ta ìtumọ̀ ẹ̀ ni wípé. sẹ́kùn àlùhù ìlà kọ̀rọ̀ bàtàhù sọ̀làlùmùsọ̀lì àlàpọ̀bì àbíláàbí sọ̀làlùmùsọ̀lì àlàpọ̀bì àbíláàbí. àfààní alùrọ̀sọ́ọ̀lì àwọn aráalé àwọn ẹni tànàbí humu àtibáwùmí látìhìn gbogbo ẹni tẹ́ bá ti rí ti ń tẹ̀lé jọ́nà ànàbí ni minel àájẹmí tí ń bá lo ajẹmí arab sudan tí ń bá ti lò báwọn tí ń bá pinnu amẹ́ta ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn èèbò tí yàtọ̀ sí ìran larabawa tí wọ́n jẹ́ white àni àájẹm arab larabawa sudan ìní àwa black ọwọ́ ajẹ́ black ni o ọjọ́ ọmọ amẹ́ríkà ní o ara alẹ́ ànàbí ní ọ ara alẹ́ ànàbí tí ó bá wàlìjẹ́ náà ní ọ tó ọba ti gbà sílámù àtibáwò mi láti gbogbo àti ẹ̀ńtẹ̀lì jọ sàṣìlámù làwọn aálù rẹ̀ mìnàlá àájámi yálà nù àwọn èbó ní o wà Sudan yálà nù àwọn abúláàkì ní o wà làárọ̀bì tàbí nù lárúbáwá torí pé làwùlámíà kan náà lò kùsùmẹ́. anabi sallallahu alayhi wa sallam tí wọn bá ní àwọn wòlíì àwa náà máa sọ lọ́dọ̀ wa ń bì àwọn èèyàn mìíràn àwọn àtẹmìrì ó lè jẹ́ lórí dáadáa o ó lè jẹ́ lórí kíní o lórí aburú kùsùmẹ́ àwọn tí wọ́n bá fíríàwó náà lò lórí àìdá wọ́n jọ kún àpọ̀ ní àbí wọ́n jọ kún àpọ̀ gbogbo tí wọn bá ti ń pè ní àwùjọ kan sí kejìlá yé tẹ ẹ bá ti kóra jọ ń bẹ tẹ mọ ibi tá a bá ṣe sọ yìí náà gbogbo bí tí wọn bá ti pè ní àkójọ kan sí kejì gbogbo tí wọn bá ti ń dánwò ń bẹ tó bá ti ń yàtọ̀ sọlọ́run wíwá ànábì wíwá yìí wọn jọ kó yín pọ̀ náà ni àtẹ̀ntì wí ń gbọ́ tó náà lọ́ fi ṣiṣẹ́ ṣe kápẹ́ntà ń sọ mi ọba ti dìde o gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí ń bí sunday sunday tọ́ba sálámà sí ọ̀gbọ̀rọ̀ dá ló la nílàwọ̀ náà ń wí bí tẹ́ ẹ bá ti gbà tẹ́ ẹ gbé mi pò pé mo lè sọ ẹ̀sìn lè ṣe bẹ́ẹ̀ jọ kó àpọ̀ náà ni àtẹ̀ntọ́ sọ àtẹ̀ntọ́ se nǹkan kan náà jọ níyà níwájú ọlọ́run gbogbo ẹni tí ń wọ́tẹ̀ sí rí pátá tọ́ba tún ẹlọ́ rẹ̀ fẹ́ ọmọ ń kan tàbí gbogbo owó obìnrin tó wọn gbẹ̀tẹ̀ sí rú ń bí tọ́ ọbẹ̀ tó ọlọ́ rẹ̀ kan tọ́tọ̀ sí bí níta ń sọ fúnra ká kójọ ṣiṣẹ́ ẹ̀sìn sí làràmù ni òpònú ni wọ́n pè làràmù wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ má ṣẹ̀sọ lájàmá ẹ fẹ́ dọ̀rọ̀ mọ́ àwọn èèyàn lórí nu ṣé ẹ̀mí tẹ́ ń pè lájàmá olórí ibú ní jẹ́bẹ̀ lájàmá èkírun mọ́ṣáláṣí lájàmá èlóbe kè báyàn gbé pọ̀ wọn ègbé lórí ọ̀kadà kè é wọkọ̀ kéèyàn méjì mẹ́ta ó wà papọ̀ lájàmá èlò ọjà kè é bá sọ fún ṣé kúrú ibú ẹ̀dà ní jẹ́ lájàmá if you want to kill a dog kí ni ẹni o ṣe fún give him a kí ni o a bad name sáwo kọ bú fún pé ẹ sì wá jáde ìwé o ẹ kàn wò tí ń dábàá ni òdìgbòlú kí ni o tí a kàn gbọ́ òdìgbòlú kí ni òdìgbòlú kí ni ajá ìgbòlú kí ẹjọ́ fọlẹ́ ti gbà ẹjọ́ ọ̀nà ń bí gbà ajá tí ẹ pé kéèké kò sí ìṣèdìgbòlú kò kẹ́rẹ́ tiẹ̀ lọ ni ṣùgbọ́n tẹ̀ pé ọ̀nà tán lè gbà mọ́nu ọwọ́ akú ẹni ọwọ́ akú ẹni ọjọ́ wà wọ̀ lọ́pọ̀lọ́ ẹ̀ wípé ẹ̀dúró náà àwọn tí wọ́n ń pè lájàmá yìí kí ni wọ́n fi pìyàn bẹ́ẹ̀ nà ṣé àwọn ni wọ́n pìyàn bẹ́ẹ̀ ni àbí wọ́n sùn án bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ asùnmọ́ wọn náà wọ́n ní ká má fojú pinra wa àti gbọ́ná àtijọ́ nínú gbọ̀n sùkútù bá gbé papọ̀ ká tún má fọkàn náà pinra wọn ká má wà mọ́sálásí tí ó ilé ọlọ́run ká wá máa excuse àwọn ọmọdé àfẹ́ ṣe mítìn nù ká sì tọ̀gbọ́n jọ máa nílé àwọn èèyàn bóde <laughs> nínú ilé ọlọ́run kárí mọ́sálásí ńlẹ̀ rẹ̀ rẹ̀ kápá mọ́sálásí àwọn kan nìyẹn ọ wa ń fi àjọ ọjọ pé ẹdú o wọ́n mọ̀ tí ń yé díẹ̀díẹ̀ naam káfọ́ kọ́ ọ́ mọ̀ gbàǹkan kan wọlé tí nǹkan bá sì ti di tí ó mọ̀tàn náà ń tóòtọ́ kọ́ wá jáwọ́ ọwọ́ àwọn àbátá àgbáhùn ìlà àmà wà á lò ìjọ àsìfẹ́ gbà ó kọ́ kí la wí ká máa sọ fún yẹn pé tí n bá tún yọnu ọgbà yìí àwa wo kí ló ṣe ẹlẹ́ àfẹjọ́ rẹ̀ sọ̀rọ̀ pé wọ́n ní ọba àgbẹ̀rù ọ̀tàn tí ó sáà sùdájọ́ sí náà nù ṣùgbọ́n yorùbá ò ní sọ pé tó ṣe nù ó ní ìrìn àwọn ènìyàn ọlọ́run fi jama wàláhi lẹ́rí ilá huwa ẹgbẹ́ yìí ọ̀dọ̀ àwọn yahudi láti jogún ẹ̀ kò sínú ẹ̀sìn wàláhi kò sínú ẹ̀sìn a mọ̀ pílẹ̀ rẹ̀ a má alọ́rẹ̀ aṣọ alásọ̀tá alọ́rẹ̀ yáwọ̀ ni ó náà sì ni wàhálà wa dùn ní tá à ń sọ yìí jama bóò ni ó ṣe rí ná bílù ṣe dàrú tó yìí àmọ́ àkàtì agbáko ti gbòǹjó ni odidi ẹgbẹ́ kan lọ́rọ̀ afọ́mù ó ní táwọn afẹ́ fi dá sí rèé sẹ̀mọ̀ ọmọ tí ń ṣe o odidi ẹgbẹ́ kan ṣe bọ́dì kan ṣe fún nàìjíríà tí a kà gbogbo olúkìrì nàìjíríà adájọ́ ní ẹjọ́ fọlẹ́ ti gbà ẹjọ́ lọ́dún náà ń bí gbà ajá tí ẹ pé kéèké kò sí ṣe gbòòlù kò kẹ́rẹ́ di ẹ lọ ni ṣùgbọ́n tẹ̀ pé ọ̀nà tán lè gbà mú nu ọwọ́ akú ẹni tí ọwọ́ akú ẹni tí ọjọ́ wà wọ̀ lọ́pọ̀lọ́ ẹ̀ wípé ẹ̀dúró náà àwọn tí pè láàjàmá yìí kí ni wọ́n fi pìyàn bẹ́ẹ̀ nà ṣé àwọn ni wọ́n pìyàn ni àbí wọ́n sùn ah, á bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ asùnmọ́ wọn náà wọ́n ní ká má fojú pinra wa àti gbọ́ná àtijọ́ nínú gbọ̀n sùkú tó bá gbé ẹ papọ̀ ká tó má fọkàn náà pinra wọn ká má wà mọ́sálásí tí ó gbé ilé ọlọ́run ká wá máa excuse àwọn afẹ́ ṣe mítìn nù ká sì tọ̀gbọ́n jọ máa nílé àwọn èèyàn bóde <laughs> nù ilé ọlọ́run ká mọ́sálásí nílẹ̀ rẹ̀ rẹ̀ ká pa ah, mọ́sálásí àwọn kan nìyẹn ọwọ́ à ń fi àjọ ọjọ́ pé ẹ̀dùn o wọ́n mọ̀ tí ń yé díẹ̀díẹ̀ naam káfó kọ wúmọ gba nǹkan kan wọlé tí nǹkan bá sì ti di ti wúmọ tán náà ní tòótọ́ kọ wá já wọ ọwọ́ àwọn àbátá àgbáhùn ìlà àmà wà á lò ìjọ àsìfẹ́ ìdí torí wípé àwọn tí wọn jẹ wáìtì àwa ni ń jẹ ẹmọ ẹmọ àwa ni ń jẹ nígbà tí má lè ṣẹlẹ̀ àtúnirẹ́bù ni a àwa ni ìntàṣẹfẹ́ yìí ni pé a lọ rè máa àwọn nǹkan tí wọ́n tún máa fi pa ẹ̀yìn ilà àmà kó wa nítorí wípé ní gbogbo kọ́ńtírì ayé Mali ni third nínú àtọ́ ní gold jù ẹjẹ́ àlọ́ka nọ́mbà tí ẹ ń ṣe o ta ni ó sì wà náwó bí tí ò ti ní yọ akúnlọ́wọ́ rẹ́bù la sì ń pè ó rẹ́bù rèé àbí àjẹ́ tẹ́lẹ̀ tí rẹ́bù eléyìí bá rẹ́bù tá a fi kún lọ àṣà àfi ọ́lẹ́ ọ̀tá wa ni tí rẹ́bù eléyìí bá rẹ́bù lọ́ba wọn àṣẹ e. ká máa ṣètò góòdì lọ́lọ́kù ọwọ́ akọ̀yìn tí o okùn tí ó yẹ. jamaa sọdá kọlọ́ngọ́ sànú èèyàn kó fún ní mà gbogbo náà kájọ kákàjọ máa rò ìwọ kọ́ ọ̀sọ́ rẹ̀ ló ń mà ọlọ́lọ́sọ ló ń mà afẹ́ sàǹfààní lára yín ni nínú tọ́lọ̀ ń fún yín ni ẹ kọ́ọ̀lù mi padà tí ọ̀sẹ̀ méjì náà torí máa gbáyọ̀ǹda nínú ẹgbẹ́ wa kí n tó lè wá ṣé n ta aláàmà ṣe lù lórí kọ́ ọlọ́kọ́ rẹ̀ sùúlù àbí ní ti àpé ọ̀sọ́dẹ̀ ni ọ wà náwọ́ ni wọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ó ti ṣẹlẹ̀ nbàdàn ìbàdàn yìí náà ló ṣẹlẹ̀ wọn gba àfa wa àgbà àfa ni o siwaasi siwaasi bọ lọ́wọ́ akú kọsàn àdánsà lọ́wọ́ gbẹ̀yìn ẹgbẹ́ ẹgbọ́ ṣe kílẹ̀ rí pé kọ́mọ ẹgbẹ́ kan mọ́ fọmọ ẹgbẹ́ kan gẹ́gẹ́ gẹ́gẹ́ afáwa ah, ni ah, asàfilẹ̀ ẹgbẹ́ ayé sísè wọlé yìí nǹkan burúkú ni yìí kan bẹ̀rẹ̀ làbí rùtì náà wọ́n padà pé ẹ sẹ́rí ẹ lẹ́kítọ́rà wa wọn gbọ́ àwọn kan yé àwọn àjọkọ̀ ìlọ́fà tí wọ́n fi wà á lè sọ bẹ́ẹ̀ wàláhi wàláhi kéèyàn ò dúró ń dúró wípé èèyàn hẹ́pù àwọn obìnrin lórí ọ̀nà tí wọn ò fa nígbàbọ̀wọ́ dáadáa ni wàláhi bí ẹ ṣe sọ̀n dáadáa ni ṣùgbọ́n jọ́tẹ́ni tọ́jẹ́ wípé ẹ lè fọkànbalẹ̀ sí ìsìláàmù ẹ̀ tọwọ́ adé kí ló tẹ́ ẹ gbà torí pé kò sí lára yín níta ń winu kàmáàlà torí ìkan ń bẹ ṣùgbọ́n èmi forí jìn ó lé mi sọ pé gbẹ́ńbàṣẹ́ gbé ọ̀wọ́ náà jẹ́mọ́ mi dúró ti bọ́ lẹ́nu mi rí èmi mo nílẹ̀ ni tó o bá ti kírọ́ọ̀sì bọ́dà tó o kó nu ìsìlámù tó o ṣe bọ́ pàdé ọlọ́run nírùjú lẹ́kàl xeyìr ní tó kùnú pé méje ń wọnà tó wà lè jẹ́ nílùú kúlọ̀rún èmi àtẹ̀yìn tó o bá ti gbẹ́bọ̀ pàdé ọlọ́run subhanahu wa ta'ala tó o sì ṣe nífàákù àlàákọ́dí àtàwọn akẹ́kọ̀ọ́ múlẹ̀ kó nu ẹ̀sìn ó ń tọ́ àtìmọ́kọ rẹ̀ kíṣẹ́ tirẹ̀ tó ń bẹ lọ́wọ́ wa ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ọ̀ka torí wípé ń tàn kéé so ń kéw ó sì fẹ́ máa jẹun ó fẹ́ máa ó sì máa páwọn ń kéw kọ̀ọ̀kan bẹ tí wọ́n lè máa tú àṣírí yẹn ọlọ́run jọ jáde síjọ́ rẹ wa ẹ màdìtọ́ lọ́n fi ń sọ fún àbáníṣọ ilé ni nínú tó le jù tó fi pè ní ìyà oníkáyé èèyàn ọmọ sí lọ́wọ́ èèyàn gbogbo ẹ̀dá táyé rẹ̀ ọba ti sí lọ́wọ́ rẹ̀ gbogbo aburú ti ṣe ibi títí ń ṣiṣẹ́ ni o ó sọ pé tó ń bẹ́ẹ̀ dún pé wá ó lè kírun o ah. mo ti gbọ́ ó lè gbà wẹ́ o kò sí wàhálà àní ọdún oṣù kan sísìn ọ̀lọ́ọ̀lẹ́ o ọ̀dàzà òṣòro lójú rẹ o olóye mi mo ti gbọ́ a sọ lóòrùn ní o mo tó bá kú nù ẹ̀jẹ̀ náà wọ́n máa lò fáwọn aráalé jẹ̀má ẹn tó le jùlá kí náà ní jẹ́ wọn kí wọ́n gba kọ̀ǹtúrà ayé èèyàn kó lọ́wọ́ èèyàn kò lè pété àmì tí wọ́n fẹ́ jẹun àárọ̀ rẹ̀ ìgbà bá gbé wá ni ọlọ́mọdé àwẹ̀ wọn wọ́n àjọ kò sọ méjì àwẹ̀ wọn rántí ìgbà tí ayé yóò sì lọ́wọ́ yín mọ́ yasumunakum su al'adhab yasumunakum su al'adhab in tó búdú múna ya iná fi ń jẹyìn bọ́rọ̀ èèyàn bá ti di pé kò lè dàdúró mọ́ gbogbo nǹkan ti ṣe ah, tí n bá wá dúró déédéé ah, wọ́n mọ̀ dẹ́yẹ sí mi wọ́n máa pọ́ láti àìdá yóò sì máa ṣe yóò àpò ń sẹ́sìn ọlọ́run olùdí àfa wọ́n mọ̀ tí màmí máa wá sí tí ń bẹ tí ń bẹ yọ ọmọ pẹ́rẹ́ ta ni ó tún fún mi wá sí sọ torí ọlọ́run lè kéwù ni àbí torí èèyàn ó ní torí ọlọ́run ni wàláyé ọ̀sọ̀ bó ṣe lù wọ́n kó tó fi ń jára mú ó lóun ọ̀fẹ́ kíyà ọ̀jára yìí ni ṣé ìwọ lọ lẹ́nu ebe ń iná lọ lẹ́nu ìgbà tẹ̀lé kan sọ̀rọ̀ lẹ́nu àwọn asáwà ń jókòó yẹn kọlọmba nsalekun orí ń tán kọlọmọ jọrọ wọn dàrú nfẹ dàkọ wọn fún àwọn àdìkànsí kejì ṣùgbọ́n pòfẹsọ ló ń tán prof wa ni àwọn kan bẹ tí àwọn tí ń senú gbèsè ayé àwọn tán sì rí wípé téèyàn bá lè dúró déédéé pẹ̀lú ẹ̀ wà lé ọlọ́run àṣàánú ẹ̀ nǹkan méjì náà ni àkọ́kọ́ má pò nídìí tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn pò nídìí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́yìn bá ti di pé kò lè dàdúró mọ́ gbogbo nǹkan ti ṣe ah, tí n bá wá dúró déédéé ah, wọ́n mọ̀ dẹ́yẹ sí mi wọ́n máa pọ́ láti àìdá yóò sì máa ṣe yóò àpò ń sẹ́sìn ọlọ́run olùdí àfa wọ́n mọ̀ tí màmí máa wá sí i tí ń bẹ tí ń bẹ yọ ọmọ pẹ́rẹ́ ta ni ó tún fún mi wá sí sọ torí ọlọ́run lè kéwù ni àbí torí èèyàn ó ní torí ọlọ́run ni wàláhì ọ̀sọ̀ bó ṣe lù wọ́n kó tó fi ń jára mú ó lóun ọ̀fẹ́ kíyọ̀ ọ̀jára yìí ni ṣé ìwọ lọ lẹ́nu ebe ń iná lọ lẹ́nu ìgbà tẹ̀lé kan sọ̀rọ̀ lẹ́nu àwọn asáwà ń jókòó yẹn kọlọmba nsalekun orí ń tán kọlọmọ jọrọ wọn dàrú nfẹ dakọ wọn fún àwọn àdìkan sí kejì kila bẹ́ẹ̀ sẹ́ni yọ bá gbọ́n dànù ní ìṣe ọyọ náà ọgbọ́n bẹ́ẹ̀ sẹ́wọ́ ọgbọ́n o kọ̀ọ̀kájú ẹ̀ lójú náà gọ̀ fún ọ ó sọ pé lẹ́yìn bí ẹ ṣe à ń mánéjì àwọn ọmọ òun náà mọ̀ pé mánéjì òun ni tí ọba ti síbánú rẹ̀ kí wọ́n bẹ̀rù sí àní ẹjẹ́ ń ta bá fẹ́ mọ̀ ká mọ̀ yanjú ká mọ̀ yanjú bá tètè nǹkan bú ni bọ́ọ̀bà sọ̀wọ́ sí kí wọ́n mọ̀ pé òwò lè tó kó yí ọ bọ́ọ̀lù yọ̀ mọ́lẹ̀ lónìí ọlọ́wọ́ tó sànú ẹ̀ lọ́la bó sì sì wí lọ fẹ́ kà náà kọ́ọ̀sì tó jẹ́ kọ́ọ̀sì halali torí kọ́ọ̀sì haramu ń bẹ lọ́mọ ọkọ bí wọ́n ṣe bí wọ́n ṣe ń kọrin náà wọ́n mi lẹ́yìn obìnrin ọlọ́mọ ṣe sí fún ẹnjìnírìn obìnrin kí ni sísítà wọn mi sí fún ẹnjìnírìn àfitọ́ bá ń pètọ́ ọba lọ ṣe o nítorí ọfẹ́ ṣe ni pé teaching kí ló kọ̀ lọ́fẹ́ ṣe ńlọ padà dùn sí náà bá ní kọ́ àwọn ọ̀dà ọ̀dà àbáwọn ọkàn lè ní kọ́ edu nínú ọba sì fẹ́ kéw kéw náà yẹn dúmọ̀ lù. الله سبحانه وتعالى نے وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ kí tó lóun fi lo nínú riwa nínú kirami yadhbahuna abnaakum wọ́n pa mi láà yudhabbihuna abnaakum wọ́n pa máa yín pakupa ala taglib yudhabbihuna abnaakum apá kan nù àwọn àfààní abnaakum wọ́n ń pa àwọn ọmọkùnrin yín wọ́yẹ̀stàhíún nìsáàkùn wọ́n fà wọ́n obìnrin lẹ̀ wọ́n ní sáà mẹ́kẹ́ ní ń pa àbáwọn àgbàlagbà àwọn apá kan àfáà ní àwọn àgbàlagbà ni torí pé ńgbà tó lọ́n fẹ́ débi tó be kò sọ wípé wọ́yẹ̀stàhíún bànáàtìkùn dókítọ̀ bóòlù tí a lè dákọ̀ mẹ́kẹ́ ń bì tí ó wà dákọ̀ àgbàlagbà ń bì tó be ọwọ́ dákọ̀ mẹ́kẹ́ ń bì tọkùnrin no ajẹ́ wípé rìjálù náà wọ́n ọba mẹ́rin wípé yúdà bìhúnà rìjálà kùn wọ́n ń pa àwọn àgbàlagbà nù yín tí wọ́n já àwọn ọkùnrin yín wọ́n wá ń fa àwọn obìnrin lẹ̀ wọ́n nítorí kíni ìdìlẹ̀ mọ̀kọ́bálà kọ́rọ̀ yìí ó lè bá àṣẹ kíni o kó lè bá àkóra wọn. àwọn afa àwọn afẹ́sì wípé kò rí bẹ́ẹ̀ o. yúdà bìhúnà àbùnà àkùn wọ́n ń pa àmà yín àmà kéékèèké ní à ń pa kí ló fọ̀rọ̀ yìí ìkìláàfì bẹ̀rẹ̀ wọn àfa lórí rẹ̀ apá kan sọ wípé fíráwọn náà fúnra rẹ̀ lójókòó njọ́kan láàfẹ́ àwọn ìmọ̀ rẹ̀ wá ń sọ̀rọ̀ láàrin àwọn wípé hmm, ọba ṣé ẹ rí ẹjẹ́ ń sọ sámrì bí wọ́n ṣe máa ń ṣèlú méjì ni ẹni tí ó ṣèlú tí ó jẹ́ èèyàn ti jẹ́ èèyàn rẹ̀ èèyàn rẹ̀ ni ó wà kúnra ẹni tí ó ṣèlú tí ó jẹ́ tọ́bẹ̀ èdè èèyàn bi èèyàn bi náà ni ọ wà kúnra ẹ má sì ń gbọ́ o a wà á dá padà sí bi pọ́ǹtì kan irú ti nàìjíríà ìwà ńkọ́ jàmáà tí wọ́n bá ní ń ṣèjọba nàìjíríà bẹ́ẹ̀ ni tí àṣẹ ń ẹ̀ bá ṣe rí bẹ́ẹ̀ ni níwọ̀n tí ó kó rọra kì sọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi ń ṣèjọba ìwà yìí o tọ́ba jẹ́ mùsùlùmí ní bẹ́ẹ̀ tó dúró lórí ibú ẹ̀dá ẹni tí ó bá sà náà káásá mùsùlùmí rẹ mùsùlùmí ibú náà wà irú wọn ni ó sàjọ kì sẹ́sìn ọwọ́ ẹ má jẹ́ àtàrà wa o àwọn tó náà wọ́n jọ papọ̀ tí ẹ̀sẹ̀ tí wọ́n máa gbó lẹ́nu pé ìṣẹ́sẹ̀rẹ́nsì ẹjẹ́ adakiri yẹn ro ẹ̀rọ tí ó pọ̀ náà ni ó tún máa hàn ìṣẹ́sẹ̀rẹ́sì ìlú mọ̀ tó ń kíní yẹn tún dákẹ́ díẹ̀ sí o ìṣẹ́sẹ̀rẹ́sì wọn pariwo ń kí máa ń ẹ̀yọ òǹdókọ̀ ẹ̀ẹ́sẹ̀rẹ́sì ọjọ́ yìí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àti ah, kó nǹkan cross border díẹ̀ o ẹ̀ẹ́sẹ̀rẹ́sì ọjọ́ kan ẹjẹ́ á máa síbí ọdún kan ni jàmáà kí wọ́n tó pé èèyàn ọ̀dà ẹ worin iṣẹ́ tó ń gan lò. àwọn àgbàlagbà máa ń sọ àdíìsì kan kì í sá àdíìsì ṣùgbọ́n ọ̀rọ̀ kọ́ lọ́ọ́ sànú wọn lánàá bíi ọbọ̀ kọ́rọ̀ ǹjọ́ kan ní bá ń ṣàdúrà ń kọ́ lọ́ọ́ sànú sànú mi jẹ́ lásìyọrí ọlọ́run wa ni mọ̀mọ́ sọ bá mi mo ti sànú ẹ̀ mo ti nífẹ̀ẹ́ kó àwọn èèyàn retí mi ni ọmọ wí kì í sàdíìsì o ṣùgbọ́n nítorí wọn sọ ni wípé kéèyàn máa ṣàdúrà pọ́lọ̀ ń ṣe mí léèyàn rè ọ̀dà pọ̀ ṣùgbọ́n lójú kejì ẹ̀kọ́ tó máa pé kó àwọn ẹni retí mi. jamaa níjò lẹ gbọ́rí wípé aláàjì kan jẹ ọjẹ ọjẹ ọjẹ tí a kan nílùú yìí ebi lùtà àjọ ń gbé ni náà lọ́wọ́ àṣà brothers alùsùnà ẹ ọwọ́ pé àwọn tí wọ́n fẹ́ lò fún rẹ̀ jíìmù yìí rẹ̀ o àwọn brothers onírúgba yìí ẹ̀yọ lẹ́yìn rẹ̀ pé bọ́ra ẹjọ́ ẹbẹ̀rù ọlọ́wọ́ bá o nígbà tá a jọ sàdéhùn pẹ̀lú ní iléeṣẹ́ union wa eh ẹ já tíkẹ́ẹ̀tì twenty naira yẹn jọ búra ṣé mo tí o fún dànù náà ní ti tọ́gbẹ́ à àbọ̀ àlùlára mọ ọ̀sẹ̀ gbé ariwo epo mi jẹ́ tó dànù lẹ́ẹ̀kan yóò ń dé padà jọ ọ̀dà náà ṣé bẹ́ẹ̀ fà parọ́ ń gbẹ̀ bá dé. àbá àmọ́ ṣubú mi o owó ẹlẹ́ẹ̀kan ló tó mo ti fẹ́ owó ẹlẹ́ẹ̀kan fún mi lówó ẹ ah, lè eh, eh, eh, parọ́ náà jamaa níjò lẹ wípé alhaji kan jẹ gara ọjẹ ọjẹ ọjẹ tí a mà nù kan nílùú yìí ebi lùtà àjọ ń gbé ni naam lọ́wọ́ àṣà brothers alusunna ẹ ọwọ́ pé àwọn tí wọ́n fẹ́ lò fún rẹ̀ jíìmù yìí o àwọn brothers lẹ́yìn ẹgbẹ́ bọ́ra ẹjọ́ ẹbẹ̀rù ọlọ́run ọba o nígbàtà jọsàdéhùn pẹ̀lú ní iléeṣẹ́ union wa ẹ ẹ já tíkẹ́ẹ̀tì twenty naira yẹn ẹjọ́ bọ́ra ṣé ah, mo tí o fún bẹ́ẹ̀ nu náà ní epo mi jẹ́ àtúntò dànù lẹ́ẹ̀kan yóò ń dé padà ọ̀dà náà ṣé bẹ́ẹ̀ fà parọ́ ń gbẹ̀ bá dé. àbá àwọn ṣubú. wọ́n yẹn nìkan ń bọ̀ nù wọn báwọn tẹ pé ọwọ́ yẹn ní kúrò yóò ti wá o wọ́n ní ìwé kan tí wọ́n ti kà kọ́ọ̀lẹ̀ kan bẹ̀lẹ̀ wọn máa ń sọ àti kàmọ́ lẹ́nu rí tí wọ́n ti ń ṣe wàhálà báyìí wọ́n mọ̀ tó pé àǹkúfẹ́ bọ́ lóko wà láyìnjọ kan wọ́n lè kun yẹn ọwọ́ rẹ̀ ni yóò ti wá wọ́n ní ntọ́ ta fíra wọn náà ń di kan nù apá kan ní la fún rẹ̀ ló sùn gẹ́gẹ́ bí a àsùn díyì ṣe wí alásàrà wa fi àlàáhàn lójú rẹ̀ lọ́ba rí náírà iná kan lọ wa wá min Baitul Maqdis láti Jerusalem ń bọ̀ iná ń bọ̀ gírírí ọwọ́ àwọ̀ Misrọ̀ Misrọ̀ tí wọ́n bá gbogbo àwọn aràn ti fẹ̀rẹ̀ ọ̀nà tó jẹ́ kìbùtìyà ilé wọn ní gbogbo ẹ̀ gbogbo ilé wọn ní wọ̀ nísìnyí tó a ti lè bá ní sọ́yìn kan kò ní wọ́ bẹ́ẹ̀ tó a lè bá ní sọ́yìn kan kò ní wọ́ bẹ́ẹ̀ gbogbo lè bá ní sọ́yìn kan lọ́wọ́ àfilẹ̀ ó sì ju gbogbo lé àwọn nígbà tí Fíráúnà jí lọ́ba pe àwọn tí ọba túmọ̀ àlàyé ní ọba ní sayahudu minhum rọjulun yẹkúnù halakuka alayedihi ẹnìkan bọ̀ lọ nù wọn ìparun rẹ orí ibú rẹ ọwọ́ rẹ ni ó ti segin bó kọ́ ọ̀nà tì má ọ̀rẹ́ ni ó ti wá ló wá bẹ̀rẹ̀ sí pé hàn ṣé ó sẹ́ni yẹn yúdà bìhúnà àbùnà àkọ́m ọwọ́ abẹ́rẹ̀ sí sí ń pa tani o àwọn ọmọ yín wẹ̀ẹ̀rẹ̀ ọwọ́ á kan ojú ẹsẹ̀ wọ́n bá ní àwọn ti dọ́ àwọn ọlọ́pàá kan lẹ́ o àwọn ọlọ́pàá pọmọpọmọ. kullu mawludin dhakarin wọ́n pa nínú suratul A'raf ọlọ́run wa ni yuqatiluna ń pa níbi ìndú àwọn àfààní kálí mọ̀túmọ̀ ń tọ́lọ̀ ń sọ wípé ìyìn tó fi ń jẹ yín àṣekèsè gbọmọ ní adú wọ́n lè dé ńgbà míì tí ọ̀pẹ́ bọ́ọ̀mù ẹ̀dá tí ọ̀dá wọn wọ́n kàn fìbínú gun ní nǹkan wọ́n lè lé orí ọmọ mi wọ́n lè lé orí ọmọ mi má pàtà tí ó tù dánù wọ́n sì dọ́wọ́ ti tè filẹ̀ fún ńgbà mi. wọ́n lè tẹ̀mí tí fọ́ yọ ní lójú ìyá ọlọ́mọ ẹ̀ máa wẹ̀ máa lójú ọlọ́mọ náà ni o yúdà bìhúnà àbùnà àkọ́m ẹ̀yin náà wò ó. tí wọ́n bá wá ní déédé yìí ẹ̀mí ọlọ́run lọ́mọ ẹ wò tẹ́ẹ̀nìkan bá jóye pààyàn pààyàn tẹ́ ń gbé ṣépè ọlọ́run bá ní mú ọlọ́run bá wípé ọlọ́run ní ajizu láti wípé ẹ ẹ ẹ ẹ̀yìn yòó déédéé ntọ́lọ̀ ní ọ̀tọ̀ owó ẹ̀sẹ̀ lẹ́nu orí ibú ni èpè innama numli lahum liyazdadu ithma tá a bá ń lọ kẹfẹ̀rẹ̀ lára tẹ́yìn sọ pé wọ́n lọ́nba ni mú ìyá tí kiribuku fi ń jẹ́ akọ fi mú àwa lọ́ lára kó fi jẹ́ wípé one million ta a kọ pé yọ ọ̀sẹ̀ látọwọ́ ẹnu orí ibú kó lè pé ni kéèpé wọ́n wà tẹ́yìn kéèpé. tí wọ́n bá sì pè èèyàn pé ẹni olórí ibu ni tó bá ń kórí o ti kó bari àti fámìlì ẹ̀ ṣáájú ẹ lómi àwa láyé mọ́ rí wa ọlọ́ni lóyìnà lẹ́dínà káfàrú min bani Israel àwọn olórí ibú àbàní Israel ọlọ́nla gbìyànjú pé èpè ń sì ó sì ó sì dàbí omi tí ń pakuléètì ó sì dára àrùn máa wọn wà kọ́ lẹ́tìlì àwọn yẹn bọ́tẹ́ni ọlọ́run ọba ọba olùsí tí wọ́n ti kọ́wọ́ ẹ̀kọ́ ń báyìí ọlọ́run ní gúnlát àìdíhìn wọ́n máa ń nàní káyọ wà ló inú bí máa kọ́lu lórí gbólóhùn tẹ́sí sọ wọ́n dùn lórí ibú mùsùlùmí tí kírísítẹ̀n bá ń bínú rẹ̀ tí yahudi ń bínú rẹ̀ ìwọ ni ó fi sùúrù sí ó tó bẹ́ẹ̀ o wàláhù tó bẹ́ẹ̀ àti ètè tí ń ṣe lábẹ́nú àti ntí à ń ṣe àti ntí à ń ṣe o wọ́n rẹ́lẹ́ àtọ́mẹ́ pé ah ìyá àbúrò tí ẹ̀ sànú ọmọ ìwúrú kíní ah ṣé sọmọdé mi pẹ̀lú kíní tẹ́ bò máa ló. naam ka dọ́gbọ́n kan sí kejì ká ìpọn mùsùlùmí lẹ́kún ká jẹ́ baba aláwo káwa modernize ẹ̀ ká máa wọ kóòtù káàkiri ó tó bẹ́ẹ̀ ntọ́fà ni wípé owó tí ń ná wà qalat li yahud àwọn yahud yẹn bọ́tẹ́ni wọ́n ní yadullahi magulula ọlọ́run ọba ọba olùsí tí wọ́n ti kọ́wọ́ ẹ̀kọ́ ń báyìí ọlọ́run ní gullat aidihim wọ́n máa ń nà ní káyọ wà ló inú bì máa kọ́ lu lórí gbólóhùn tẹ̀sí sọ wọn dùn lórí ibú mùsùlùmí tí kírísítẹ̀n bá ń bínú rẹ̀ tí yahudi ń bínú rẹ̀ ìwọ ni ó fi sùúrù sí ó tó bẹ́ẹ̀ o wàlá ò tó bẹ́ẹ̀ àti ètè tí a ń ṣe gbangba àti tí a ń ṣe lásìhàn jamaa níjò ni ìkan hó bọ́ọ̀lọ̀ wípé ẹnìkan ni ó ṣe nàìjíríà lẹ́yìn ọlọ́run ìbọ́lọ̀ ni ó tún sí ìwádà ogun lónìí ogun lọ́la gbogbo ẹni tó bá ti fẹ́ máa bọ́lọ̀ lérí báyìí ọlọ́run sì máa gbani lẹ́ẹ̀kan náà pípé wà ní sí àwọn ọmọ tí ó sẹ̀rẹ̀ sọ́lá ní ìṣẹ́jú kan sísì yẹ̀sùn múnà kùn ìdẹ́bí ìhúnà àbùnà àkùn ayé tuntun kọ́ ni Fíráùn ó ní ayé ẹ̀ máa pa wọ́n tìmọ̀tìmọ̀ wẹ́n wẹ́n wẹ́n lọ́kù wọ́n pa wọ́n fa àwọn ọmọ obìnrin lẹ̀ ẹ máa wẹ̀ máa wọ́n fa àwọn fa àwọn ọmọbìnrin lẹ̀ wọ́n ń pa àwọn ọkùnrin díẹ díẹ̀ ń bọ̀ pẹ́ẹ́ bẹ́ẹ̀ sì ni wájà àlàálà ṣíyà ìgbà tí wọ́n á bí ọwọ́ pé wọn àsìnáfán àníwá lórí iṣẹ́ wájà àlàálà ṣíyà ọ̀yà ẹ̀ kírètì àwọn kan ráwọn ará àdúgbò owó ròdù máa gé kó ọkùnrin wọn máa gé kó bu àwọn ọ̀rọ̀ náà mọ́nà ta náà máa pami fáwọn olórí wọ́n jẹ́ wọn ọ̀jẹ́ wọ́n máa pami èèmọ̀ tí wọ́n ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni wípé kọ̀ wá sí pé táìmù bírèkì rè wọ́n ti ti náà tí wọ́n máa fìyà jẹun ṣé wọ́n ní ẹsẹ̀ ń ṣeun ṣé ń pàmò wẹrẹ wọn nígbà ọ̀pẹ ọ̀pẹ ọ̀pẹ ọ̀pẹ wọ́n rí wípé àwọn ọkùnrin ti ń dàgbà wọ́n ń fọ̀mọ́ ìkọ́lé lákọ̀ọ́fẹ́ ṣe kan jama ẹjẹ afarabalẹ̀ ẹjẹ ṣe é rí n ti ń ṣẹlẹ̀ ayé ní ìsìn kápẹ́ la bá fẹ́ fi dájọ́ àmọ̀ sí mistake o ẹjẹ máa padà sẹ́yìn o àwọn israẹli yìí wọ́n ń sọ dòní pé àwọn ọgbẹ̀sán lára àwọn ará Cairo wípé n ti ń fi ṣe bábábábá wọn ẹn tó nígbà náà jẹ́ kèfèrí sí ẹ̀gbọ́n mùsùlùmí ní ìrìnsì ní bẹ́ẹ̀ àti àdì kèfèrí ìgbà tó lọ ń gbìjà wọn o. Eh, eh, eh, mùsùlùmí ni ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ tààlà ìgbà tí a máa fẹ́ gbìgbà padà ní ìsìn wọ́n ti dẹ́ntọ́ lọ ń bínú sí ẹni mìíràn pé yes táyé bàbá ka isri dáadáa ìyá mọ̀ pé àwọn akẹ́rẹ́ ẹ dájú o ọmọ ní fẹ́ràn ẹ̀ tí wọ́n wọ̀ bá ah, kọ́dà ọ̀rọ̀ ẹ gan tí a ṣe kó ti pẹ́ díẹ̀ ó tó kí wọ́n ti gbé lọ sí ọkọ̀ tó àwọn máa ń ràjẹ́ ó dìde sọ́wọ́ yẹn kí yẹn dákẹ́ because ọ̀pọ̀ àwọn yẹn ò tó wọn ò wá àwọn yẹn kẹ́ wọn àti fi ń gbóró àwọn ìtìyàn já kẹ́ẹ̀tì kan lọ́wọ́ sọ àwọn kí ni ẹ̀gbọ́n fọ́rífọ́rí ni kẹ́ wọn lọ́wọ́ kí ni ẹ̀dì sí i wọ́n yẹn yo wọ́n bá hàn wọ́n bá hàn wọ́n bá sọ̀rọ̀ dídí ṣùgbọ́n mùsùlùmí ilẹ̀ ní ire mùsùlùmí tí ọba máa nìyẹn wà kún ẹ̀sìn ọmọ ta fún o torí pé ìsìláàmù dúró lódìdí ìtọ́nà ń dá mára òun kálukú nínú òṣèṣì rẹ̀ náà dúró lódìdí ṣùgbọ́n ìsìláàmù ló ní kẹ́ńkẹ́ń àtọ́sẹ́ lọ ní wọ́n ń pè àbá oní ẹ̀ agídí ibú tí ń bẹ láyà rẹ̀ o gbèsè bí kì í báyìí ó gbólọ́wọ́ kan báyìí nípò tító nípò tító mọ́ fomi sí o ní akọ́tọ́pọ̀ náà ní tó túbọ̀ náà lọ́dọ̀ láti fi mí bẹ̀ báyìí o ẹ̀sìn kọ́ ìwà kọ̀ wá tẹ̀sìn ṣe o ìwà wọn ti dá mú irọ́ òǹkàlùkù pètè bóǹkàlùkù bá ṣe wá agbára dúró fẹ́ ṣètò kó lè fọ ohun bẹ́ẹ̀ náà ni ó sì dáa ma àti sọ̀yún náà tẹ́fsí rè anabi sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún wọn àwọn yahudu yudhabihuna abnaakum nígbà wà bẹ̀rẹ̀ wà láyìí ngbà ọ̀pẹ ẹ máa wo títóbi fún Allah subhanahu wa ta'ala o ngbà ètò ọlọ́run ọba súnmọ́ pé a àsìkò tó bí ara bí wọn sá ń tó ní ẹ bá rí wípé àwọn ti fẹ́ ẹ̀ pa àwọn wọ́n ti rí pé àwọn àgbàlagbà wọn ti fẹ́ ẹ̀ kú tán àwọn tó wá kúlọ̀ wọ àwọn wọn tún ti ń dàgbà àwọn ẹsẹ̀ wọn lọlẹ̀ núùlù sẹ́sẹ̀ lẹ́yìn ọ́nìyàn ibi ọ̀rọ̀ ń lọ yìí ọmọ ọba ọkùnrin kẹ́yìn o kí ẹ̀rọ ẹ̀sìn wọn wá jókòó pé kí ni ká tún ṣe lórí àwọn èèyàn wọn ní ẹ ká máa fọdún kan lẹ̀ tá a bá ti pọn lọ́dún kan ká má pa wọn ní ọdún mẹ́rin رأيت الله أكبر كل كل شيء رأيت الله أكبر كل شيء محاولة وأعظمه جنودا محاولة وأعظمه جنودا محاولة وعظمه جنودا أفن رأيت الله أكبر كل شيء رأيت الله أكبر كل شيء mo rí i pé kò sí ń tọ́jú ọlọ́run lọ ihun tó bá ti yàtọ̀ sọ ọlọ́run ọlọ́run ló ní. رأيت الله الله أكبر كل شيء محاولة وعظمه جنودا محاولة وعظمه جنودا ọlọ́run kọjá ẹgbẹ́ ntẹ́rì rẹ̀ wọ́n ní kí alẹ́ àṣẹ yìí mr engineer ó ní kòǹkòdì weapon èwo ní tún jẹ́ kòǹkòdì weapon ó ní kò sí bí wọ́n tó tù ká ní mbọ̀lẹ́ àti akọ́tẹ́sẹ̀ ó ní sẹ́mọ́ lọ́wọ́ ta ọlọ́run lò kọ́kọ́ fún bàbá bá kọ́kọ́ fínísì ẹ̀ náà kọjá báwọn. junada muhawalata wa bamawo junada. kí ló fà tí Islamu fi ń ṣẹ́kù lónìí ìsìláàmù gbogbo ayé pátá lé rẹ̀ mùsùlùmí ló ṣe é pa ìsìláàmù ò ṣe é pa ìyàtọ̀ mìíràn méjèèjì ta ló ṣe é pa o islam ń abu. àbù. ọlọ́run kọjá ẹgbẹ́ ń tẹ́ rẹ̀ wọ́n ní kí alẹ́ àṣẹ yìí mr engineer ó ní kòǹkòdì weapon èwo ni tó ń jẹ́ kòǹkòdì weapon ó ní kò sí bí wọ́n tó tù kárí níbo láti akọ́ tẹ́sí ẹ̀ ó ní sẹ́mà lọ́wọ́ ta ọlọ́run lò kọ́kọ́ ń gbàgbọ́ àbá àkọ́kọ́ fínísì ẹ̀ náà ń gbogbo gbà wáyà stahiyuna. nisaakum akpa kan àfa àtúnṣe wípé wọ́n yastahiyuna nisaakum kì í ṣe wọn wọ́n ń fa àwọn obìnrin wọn lẹ̀ wípé yufatishuna hayaahunna ay furujahunna wípé wọ́n ń yí abẹ́ wọn á wò pé sọ ọmọ bẹ́ẹ̀ sọ lóyún kan ṣùgbọ́n ìtumọ̀ yìí jìnnà sódodo nítorí pé wọn ò ní tí wọ́n fi lè máa pé sẹ́lẹ̀ lóyún àbí olóyún nígbà wọn ìtumọ̀ ẹ̀ náà ni wípé wọ́n ń dá àwọn obìnrin sí jẹ̀mọ́ ẹ wo ìran ìran ìran ka àti ìran aburú tí ń bẹ lọ́pọ̀lọ́ fìràhùn àwọn tọrọ tún sọ pé sùúlù àdáàb torí ìrùn tí a bá lò bá ń fún wọn lè tán ẹ̀dọ́gbìn yìí sí ẹ̀ ń pọ́n àmọ́ wẹ́rẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi hàn ṣiṣẹ́ ẹ̀bọ́ olè kú okú tọ́kùnrin bá ti ẹkú tó pẹ́rẹ́ ń wò ní násìlú mà obìnrin wọn náà bá ń gbẹ́mìí mi nǹkan dé ẹ̀ ti wọn kí irú tíráìbù ń lerun ọlọ́ni ṣe bẹ́ẹ̀ mi ni mo jẹ ẹsẹ́ kúdò ni. wáfi ìdáàlè kún ṣùgbọ́n ní Ibrahim ọ̀sà wípé wàyùdábìhùnà àbùnà àkùn. wadkuru idna jainakum yasumunakum sun adab yasumunakum <clears throat> sorry ọlọ́run wa fi wá òsì kí ni ìyàtọ̀ láàrin ti láàrin ti ibrahim àti kí ni o àti bákọrọ tẹ́lẹ̀ ìfini ti ibrahim ní wáwò eléwò ní wáwò wọ́n tó wá dàbí ìgbà tá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ó sì ní máa náà àwọn àfáà ní onídìí ìdí ni wípé wádìkùrú ọlọ́run fẹ́ máa sọ̀rọ̀ nípa ni'ima ìdẹ̀ra rẹ̀ ọwọ́ ni yasumunakum su'al adhab fíráwùnà máa ń fi àwọn ìyà jẹyìn níyàtẹ̀ pé etí kan fẹ́ tí gbowó ẹ̀rì inú kan fẹ́ ronú ẹ̀rì alásọ̀rọ̀ wọn fẹ́ máa túmọ̀ irú yàn fún wa nínú sọ́tù bàkọ́rọ̀ ọwọ́ ni ebi náà ni bí wọ́n ṣe ń pa àmà wẹ̀rẹ̀ yìí tí wọ́n fa àwọn obìnrin lẹ̀ ṣùgbọ́n nínú Ibrahim ṣáájú tẹ́lẹ̀ ó ní Eh, eh, wala qad arsalna musa kirun bi ayyamillah ràn wọ́n létí àwọn bọ́lọ̀ ń ṣe ràn wọ́n lọwọ bó ṣe ràn wọ́n lọ́wọ́ ààyè ìránnilétí ìní tíhun ààyè mo ṣe fún ilé léyìí a jẹ́ pé ńgbà tí wọ́n débi wá pín gbogbo ìyá à ń ṣe ní one two three four à ń adadi yasumunakum su alaadab oríṣiríṣi àní fi ń jẹ yín ìyàdúró lórí ni wayudhabbihuna abnaakum kódà ẹ̀tún fi kún ìtú máa ṣèké ni o ìtú máa pa àwọn ọmọ yín ọkùnrin nípakúpa wayastahiyuna nisaakum kódà ẹ̀tún fi kún ìwáǹsẹ̀ ní ení èjì ẹ̀ta torí nítorí sọ wípé ràn wọn ọyá máa kà fún ẹ gbogbo àwọn bọ́lọ̀ ṣiṣẹ́ kíni o bó ti làwọn alọ́sọ̀tàrà wa ni wà fi dhalikum bala'un min rabbikum azim bala'u lè dé Lárúbáwá a máa túmọ̀ oore bala'u a máa túmọ̀ àbúrú èwo wá ní túmọ̀ nù méjèèjì wà fi dhalikum níbi bá a ṣe làyẹ̀wò bala'un àdánwò ni lámà lọ jẹ fún yín tífẹ́ ọ̀nà fi yà jẹ yín bí ṣe ń pa yín tí ṣe ń kankan yín ní rabbikum azim àdánwò lọ́lọ́run ṣe fún yín látọwọ́ fẹ́rẹ́ náà gbaná tí àdánwò náà sì tóbi pọ̀ tí èsè kéke apá kan àfa nítumẹ̀ ẹ̀nu apá kan nílà wàfi dhalikum dhalikum ó padà sí ìpìlẹ̀ ọ̀rọ̀ wípé ya bani Isra'il udhkuru àjẹpẹ́ wàfi inja'ina iyyakum min adabi firaun wa fi dhalikum balaun bá a ṣe láyé wọn lọ wọ firaun náà balaun oore tó gama ni o min rabbikum azim látọ̀dọ̀ lọ́wọ́ báyìí kèémà sórí kéke jẹ́mọ́ ìwúra múnú méjèèjì ẹ dọ́kítọ́rì méjèèjì ṣùgbọ́n barakallahu fikum apá kan àwọn afáàfin síbi ẹlẹ́ẹ̀kejì nítorí n tó pilẹ̀ aya wípé wadukuru ẹ yabẹ ojukuru ojukuru ojukuru ó ti di àyè ìnáàm hàdà ìnáàmù mìnàlì ìnáàmàt wàfi ìdálẹ̀kùn bala omi rọ̀bìkùn àrín wa in farọ́kùnà bìkùnmùl bàhrọ̀ àbí tura wọn létí tura wọn létí sẹ́ẹ̀sì mọ́ntọ́fà tẹ̀sán sá sọ pé ràn wọn létí ràn wọn létí ọlọ́mọba ni kí àwọn afa wa wọ́n ní ntọ́fà ni wípé ọlọ́run sọ fún yẹ̀wúdùn ó sì ń bá ní lò náà bẹ́ẹ̀ dì sí wípé kí lẹ jẹ́njọ́ náà lọ́hùn. ṣe rí irú ìyà tí ń jẹ́ kèsì ìyà tí ìpìlẹ̀ ọ̀rọ̀ wípé ya bani Israel udhkuru àjẹpẹ́ wàfí ìjà iná ìyákun min àdábì firaun wàfí ìdá àlìkùn bàláun bá a ṣe láyé wọ́n lọ́wọ́ firaun náà yìí bala oore tó gama ni o min rabbikum azim látọ̀dọ̀ lọ́wọ́ báyìí kì í máa sọ̀rọ̀ kéke jẹ́mọ́ ìwúra múnú méjèèjì ẹ dọ́kítọ́r méjèèjì ṣùgbọ́n barakallahu fikum apá kan àwọn àfa àfìsí bíi ẹlẹ́ẹ̀kejì nítorí n tó aya wípé wàdùkúrú ẹ yabẹ́rẹ́ udukuru udukuru udukuru ó ti di àyè ìnáàmù hada ìnààmù mínàlì ìnààmàt wà fi dhalikum bala'un min rabbikum azim wà id faraqna bikumul bahra sọ̀rọ̀ ìbàdí Israel tí wọ́n fi wá di pé wọ́n jókòó kàmí sọ̀rọ̀ ń gbaná ìtàn ànàbí Yusuf ló gbé ẹ̀dọ́n tó fi di wípé ànàbí Yakubu náà ṣe kí ni o ọwọ́ àbá wọn bẹ̀ gbogbo àwọn fámìlì ànàbí Yakubu tó kú ń gbaná ọkùnrin lẹ́yìn ìní fi wá di ara mi sọ̀rọ̀ ètí wá ń bẹ pẹ̀lú pé ẹ̀yìn àgbàlagbà ní bọ́ mi kí ọ̀bà bá tàn yọ bá ọ̀bà wọ́n wá ń kà pé wọ́n sàrọ́dọ̀ àwọn wípé wọ́n síwá bẹ̀ ni ẹnìkan tí èsì ìsàrọ́dọ̀ àwọn ti gọ́fà àwọn rí tọ́jà náà bí ọlọ́run ó sì rárá pọ̀ ṣùgbọ́n tí ọwọ́ ń bá tẹ àwọn mẹ́sìn ti wá wọ́n ti wá wọ́n ti wá wọ́n náà ti àdàbí ọmọ ńlẹ̀ tí wọ́n á ń ronú pé ah ah àti kékeré ní ti máa ń ronú kárí pàtẹ́ ti sẹ́rí pé téèyàn bá téèyàn bá jó ń bì dáadáa ìtàn rí lọ́yẹ kọ́ máa sọ fún mi àmọ́ wọ́rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ni àìmọ́ téèyàn bá jẹ́ èèyàn rí ntọ́ bá dánú tàn ní kíni o nìyẹn máa dáre mi kí aláàdé tí àpá ń bẹ́ wájú yín báyìí téèyàn sì mọ̀ pé nǹkan burúkú ni ọfà àpáhùn ẹni tó fi sèyàn gán ṣe kíni o ènbẹ̀ láyé pé èèyàn mélòó ni ọ lọ́jọ́ orí mi lórí tí ò ní farapa nú ayé ìmọ̀ ní ọmọ mi ẹgbẹ́ ọmọ ṣèbádà rẹ wẹ́rẹ́wẹ́rẹ́ kò ní rí bá wà lìjẹ̀ náà àmì ti sọ pé à orí àwọn kíkọ rẹ̀ ní wọ́n èé ṣe fámìlì wa gangan ntí ara múnu ẹwà àwọn gbàtí àwọn gbẹ̀sán ẹ sì wo tọ̀bíà ó ti jáde níbi ọ̀rọ̀ kàtà àti sọ lẹ́ni tọ̀bíyà tọ̀bíyà tọ̀bíyà èèmọ̀ bẹ́ńbẹ́ tí wọ́n bá ní fitrọ̀ sẹ́mi pé fitrọ̀ ni wípé bá a ṣe wáyé tó ti bá a ṣe jẹ́ bíláàkì wàláyà ni láìkì kí wáyé tí o máa gọ́fà wa ẹ̀gẹ́ ti yorùbá mi bá a ṣe jẹ́ bíláàkì kí wáyé tí kò mọ́ wá pàṣẹ fún a ní láìkì. نعم. بارك الله فيكم. náà ب. ẹ wo ẹ wo ìbàdàn ẹ máa wò sí sí àwọn àwa àbàdàn bíi kọ́lọ́wọ́ sànù sẹ́yìn pé gbogbo tí máa wà lẹ́mí ìbàdàn ni wípé ọ̀yọ́ stéètì lẹ́mìí o ẹ̀ ń tí wọ́n bàjẹ́ gómìnà ń kọ́ ya máa jọ́ máa bàdàn jama kèése èbu o tọ́bẹ̀ jẹ́ wípé Ṣakí náà lọ jẹ́ kápítà àbàdàn ntí ó wà lẹ́mìí kí ni o ẹnìkan wájọ ń sọ̀rọ̀ ó lóun máa fáwọn èèyàn mọ́ràn tọ́lọ̀ sí ọ ní mawuhubu mawuhubu lẹ́nu tọ́lọ̀ ń sè gifted lórí fíkàn sí kejì tọ́wọ́ á jẹ́ pé ibi tí ògo rẹ ti lọ rè é yọ yìí kèése ìlú rẹ díẹ̀ ni olùmẹ́kọ̀ọ́ ti padà wálé o ìwọ náà ló tẹ̀lé ní àmà wọn naam tí wọ́n máa wá padà fi sọ̀gálẹ́ ọ lórí ṣùgbọ́n kó tó dàbà ń tètè fi bẹ̀ẹ́lẹ̀ níjọ ni abu mariam kò wo ní kí la pé o níjọ àdámọ́ ọmọ nìyẹn ni. kí wọ́n pọ̀ maka o jinos ní òkè nígbà gbàgbọ́dọ̀ wáṣà ní òkè amẹ́ríkà ní òkè nígbà lóṣèlú nígbà wáṣà ọgbà débi pé kò sí ní tí ọmọ o kọ́ wa uk lẹ́ni tọ́bẹ̀ lọ ẹ́ẹ̀dì nǹkan kan wọ́n wà àná wà gbọ́n wọ́n wà kún àwọn tó bá lọ́pọlọ dáadáa tí wọ́n tètè mẹ́tẹ̀ pé magnet lọ́pọlọ wọn tètè máa mú nǹkan ìwọ̀n àkósọ́dọ̀ rẹ̀ jama ẹ ti ẹ̀ wòlú ìgan káwọ́ sáàrin olówó àti dírẹ́fà rẹ̀ tọ́gbà dájú pé tọ́ba ti dọ́gbọ́n ti kún mi sí tọ́jà kọ̀ bí rẹ̀ pé kọ́ ọmọ bó nǹkan lọ́kọ̀ wọ́n fẹ́ lé dírẹ́fà nù. No wọ́n sọ kí ni o. bákan náà tí wọ́n bá sì máa bá fowó kó tẹ́lẹ̀ tí ọmọ kan méjì bá ti yẹ mọ̀kọ̀ wá pẹ̀lẹ́ nù ọmọ wọn. ìgbà mi nǹkan bẹ̀ tí dírẹ́fọ̀ ó lè máa wo tí fi ìlọ tí ẹ pé mo ò lè gbárù ẹ̀ fún láíláí tẹ́lẹ̀ wọ́n gbọ́n náà wọ́n dà o pé kọ́ mi wá gbé mọ́mi lọ sí wá gbé mọ́mi lọ sí Basọ̀run wọ́n lọ wọ́n bọ̀ kankan wọ́n wà máa padà sọ pé ọmọ sẹ́ńsẹ́ àwọn lọ tó bá jẹ́ pé kò sí ọ̀tà méjì fún tẹ̀lé wọ́n pè àbí wọn ní pè naturally gbogbo àwọn àròbá abúì ní fíráwọn náà gbọ́ wípé àwọn èèyàn yìí wọ́n síwá bí ni o wọ́n yẹ sára bí o ẹ̀ẹ́n ní o ti á lọ́pọ̀lọpọ̀ nǹkan báyà ohun tójú wọn sì kàn ńgbà tó ń wá dọ̀bà lọ́wọ́ bẹ̀rẹ̀ wà láì pẹ̀lú wọn alásọ̀tà wa ni pé ìgbà tí yá yìí ń jẹ yín lọ kò sí nǹkan kan lọ́pọlọ yín gbà náà ju wípé sáàsì lè kú òǹbẹ ẹ̀yin yahudi na wà ń wò lónìí pé ànábì àwọn wo ni à ń tẹ̀lé àwọn ni à ń bẹ̀rẹ̀ yèrè àwọn bẹ́yìn náà ṣe rí ń náà lọ́n tí fi là yín náà lọ́n yóò borí tẹ̀lé tẹ̀lé yóò borí. ẹ ti káwọn èèyàn jọ ṣáájú kó tó dé ẹ̀yin lè báwọn kẹfìrí mẹ́kà sọ̀rọ̀ ẹ yóò sì wá burú yín torí tẹ̀yìn gan bá padà tẹ́ ẹ ní a flashback bí mo ṣe sọ yín di tí mo sọ yín di lẹ́nìí ọpọlọ yín ti ń fi iye yín gbà náà lọ́rùn pé ah, ibi tá a rùn sí wà in farakuna bikum albahar farakuna fasolna wà amarna albahar fanfasola apá omi láṣẹ a sì là fún yín wa ifaraqna bikumul bahra nígbà wo anabi musa ya máa kún wa lọ ńgbà wàhálà ìdójú ẹ akọ̀dà máa débẹ̀ o bàtà máa débẹ̀ àwọn àyà o ṣùgbọ́n bóòlù ń ṣe fàrọ́kọ̀ omi jọ ó pàṣẹ sàm musa fi pàpà rẹ̀ na omi omi ń sì fọ̀ sí ọ̀nà méjìlá wakana kulu firiki nkatọ de la adhim ìkọ̀kan wá dàbí òkè ńlá kápẹ́ omi ọfọ báyìí ọwá dàbá yìí ẹ wá máa wè má o ọwájọ́ náà méjìlá ṣé wọ́n mọ̀ pé àti ẹ̀ bá ń rìn lọ nísàlẹ̀ bíi wọn ò ní rẹ̀ àti ẹ̀ bẹ́ẹ̀ bíi ọlọ́run tó wá jẹ́ kómi wọn di gíláàsì fún wa wọn tó wá ń rí àwọn èèyàn wọn tí wọn lọ kọ́kàn wọn lè balẹ̀ wípé ah, àwọn tí wọn yà bíi wọ́n sì tún jọ ríra àwọn bẹ́ẹ̀ sì jọ ń lọ ó parí ìfọ̀kànbalẹ̀ fún wa tani subhanahu wa ta'ala tani wájú rẹ̀ anibi musa ya máa kún alọ nga wàlá ìdójú ẹ akpàdà máa débẹ̀ o bàtà máa débẹ̀ àwọn àyà o ṣùgbọ́n bóòlù ń ṣe fàrọ́kọ̀ mi jọ náà ó pàṣẹ musa fi pàpà rẹ̀ na omi omi ń sì fọ̀ sí ọ̀nà méjìlá wa kana kullu firikin katodil azim ìkọ̀kan wá dàbí òkè ńlá kápẹ́ omi ọfọ báyìí ọwá dàbáyìí. ìgbà mo fẹ́ fìyà jẹ torí tí mo pèsè lẹ̀ fún yín ó yà wọ́n máa gbọ́ fún àwọn lásìkò. jẹ́níṣẹ́ kọ̀ọ̀kan ilà àwọn ẹni ọlọ́run bí ó ní tí ó pàán lẹ́kún. lọ́sọ̀gbọ́n kò sí ọgbọ́n ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ wàá bẹ̀ wala tajal musibatana fi dinina gbogbo bí ọba ti fẹ́ yanjú àdánwò kan wá mẹ́jọ ọgbà bí ẹ̀sìn lọ. ṣàánú wa bí èèyàn bí bàbá múyàn màjúmọ́ lẹ́nì ó mọ̀ kórí e náà ẹ̀yà kan bẹ̀ nísìn kì í tí pọ̀sẹ̀ méjì ntẹ̀dàpọ̀ àdúgbò mo ṣe náwó yìí náà ni lọ́lọ́ ọlọ́bí máa ń mí sàn ló kú tonútonú tọmọtọmọ nìkan parọ́ pé ìsìnkú ẹ̀yìn èmi náà mo sì sọ pé ọ̀fẹ́ lọ́wọ́ máa sọ fún àwọ àwọn ilé àpọ̀tì àmọ́ wá bì ní ti ń ṣẹlẹ̀ sí àánú pé kọ́lá ní a máa fọṣọ wọn sí rè èmi náà mo fọṣọ rẹ̀ tí mo fi kọ̀ǹfíìsì rẹ o. jẹ̀mọ́ èèyàn fẹ́ pọ̀ káàkú gan nu mọ́sálásí wọ́n ní wọ́n máa wíyà lálẹ́ òsọ̀rọ̀ lọ́rùn nǹkan kí nǹkan kí ọmọ wíkẹ́ ọjọ́ kọ́ tó wá pé àyè kúfúrú. naam sanu wa ma dọrọ ma lọ ma jọrọ wọ dàrú wa ìfarakùnà bikum al-bahar wọ́n tún ríra wọn àbí òríra wọn ilẹ̀ ilẹ̀ tí wọ́n tún wá omi yabasa ọgbẹ tí wọ́n bá gbérú ẹ̀ fún rcc kò lè ṣe wípé o afẹ́ la títí ilẹ̀ ẹlẹ̀ káwọn èèyàn máa gba inú òkun pupa yìí máa lọ maka báyìí róòdù ẹwà abánilà kọjá ojú ọ̀nà títì twelve lay lays káwọn èèyàn máa lọ báyìí káwọn máa lọ báyìí bẹ́ẹ̀ bá tún wá là náà káwọn èèyàn tún máa ríra wọn o wọ́n máa ríra wọn o torí pé ìgbà mi bẹ̀tẹ̀ pé ọkọ̀ lè ti kún kí ọ̀bẹ ilé ọwọ́ àmì kí ọmọ bá àkàyẹ òkè torí pé àmì ń bẹ́ẹ̀ bí àmì ń bẹ́ẹ̀ bí ọ̀rẹ́ mi ń bẹ́ẹ̀ bí èmi ò sí láyìn bí wọ́n tún wá ń rí wọ́n tún wá ń ríra wọn. ẹ wò bí odò ẹ wo ti ń bẹ́ńjọ́ náà lọ́hùn nínú ẹ̀nu ẹja nínú àlùmọ́nì nípò wàsásùn ṣùgbọ́n ta ló dé sí innama qawluna li shay'in idha aradna ń táwà máa wí fún nǹkan tá a bá ti fẹ́ máa jẹ́ bẹ́ẹ̀ kò sí máa jẹ́ bẹ́ẹ̀ àni ọmọ àjọ lórí ire lọ máa jẹ́rà kejì máa sunkún kèé ṣe pé bọ́lá wọn àpẹ́ èèyàn ni ó fẹ́ pààyàn lẹ́kọ́ pé nbùlà fẹ́ báyọ̀ sí iná wọ́n lè plan láàrin bí ọdún kan isa bọ́ náà máa lọ́ọ́ mà ní o isa ẹ ẹ ẹ ẹ so ṣé àwọn tó súnmọ́ tó débi ara ilé rẹ̀ ìyàwó ọmọ ń bẹ́nu àtẹ́lù wọ́n ní ó sì ń bẹ́ ẹ wá bẹ́ẹ̀ sì mọ́ mẹ́ tàbí àwọ̀ ẹ plan náà ni àní ọmọ ẹ tún sunkún lọ náà nu ẹ bá ti sọ́ láti sẹ́mọ̀ kò ní pé ń plan rẹ̀ pé ẹ wọn kó kíní kan jọ ẹ kíní no simara ìwúrú náà nu omi ń pẹ́ ń tẹ́ ẹ bá bẹ́kún lẹ́nu rẹ̀ níbo ni ẹ ti ń palẹ́kún ẹni ẹ bá bẹ̀rẹ̀ lẹ́nu rẹ̀ inú òfin gbọ́dọ̀ máa bínú ẹ̀ ń tọ́lọ̀ ń bá ń palẹ́rìn òní ń palẹ́rìn o. wájú ẹni tí ń sunkún lọ́sàkóso àánú máa ń tó ṣe ṣùgbọ́n ọmọ ìyá náà ní sunkún ìbá ń gbẹ lẹ́nu ẹ̀ má pè náà lẹ́kún o. wà id faraqna bikum al-bahr àwa iná làásìkìnì o ńlá la omi fún yín àpín sọ́nà méjìlá ìmọ̀ni lọ́nà ẹ̀ fa anjaynakum alayin ìgbà táwa alayin wà aghraqna ala Fir'aun àwọn èèyàn fún ìgbà táwọn ọ̀rọ̀ dénú omi yìí apàṣẹ fún mi ń padà ó lu àwọn ọmọ báyìí gbàù ebójú ẹsẹ̀ tí a tún láyìn náà tán intent sọ fún musa ni pé ọkàn wọ balẹ̀ o fírí ọ̀nà ìlọ bọ́lọ̀ bó òkè járí o pẹ̀lú <laughs> burúkú yóò lè kú láíláí o a sì tún pàṣẹ fún mi ọ̀nà gbogbo wọn pátá àtọ̀gá àwọn ọjọ́ fíráwọ̀nà ẹlẹ́fọ́ wà á ń tún tánzòrán ẹbẹ́ yìí náà fojú irin ẹ báyìí kí ló wá jẹ́ ìtẹ́yàn lọ́rùn láyé tó kọ́lọ̀ ń bá yàn bọ́ téèyàn kó tún wáá jójú èèyàn torí pé njọ́ tí ń pa àwọn ọmọ yín náà ìyá ọwọ́ àbáyé tí wọ́n fi máa dúró ọmọ ẹ̀ lójú ẹ̀ ẹ wọ́n bọ́lọ̀ ṣe ṣe padà awala àdúdédé ẹ jẹ́ ẹṣẹ́ àdúdédé mùsùlùmí ò ṣe palẹ̀kùn kò sí í ṣe ni kò sí í palẹ̀kùn bó o ṣe palẹ̀kùn bẹ́ẹ̀ náà wọ́n ṣe gbé tiẹ̀ náà wà lódìdí kí n túnmọ̀ owó téèyàn ní tí wọ́n fàlàfíà lò ọ̀sísù lónìí owó tó gbé tráfù lọ́la o kìnní kan ikùn rẹ̀ bẹ́ẹ̀ lọ́tún la o kìnní kan ṣe kankan gbáṣá o ìran pẹ́sẹ́ǹtì mi o kò pẹ́sẹ́ǹtì o ṣé wọ́n lọ sẹ́ẹ̀tì yóò báwọn ìwọ́n lọ sọ yóò báwọn. Allah subhanahu wa ta'ala nínú ayé mi àtẹ̀yìn máa ń yọ fọkànbalẹ̀ kú mbẹ́. má jésù òlu àlọ́nà òdì gbogbo mùsùlùmí tí wọ́n jọ màyà tí ń lò lọ bá ní gbọ̀n lẹ́rọ̀ oṣù o. ẹ wá wo fíríàwó náà à ń pariwo fún wa wípé má máa jẹ́ mùsì bẹ́ẹ̀ dà tí ó máa lérí pé kò sí tó jẹ kò sí tó ní wà mo jìyà lórí àga yìí ni mo ti bọ́ọ̀lù débi pé ẹni tí ń bá dájọ́ pé wọ́n pa lẹ́nu wọ́n pa wọ́n kí ní bàmí lẹ́rù mú orí ayé yìí adájọ́ ní kẹ́ kò sí tí wọ́n kọ́ pé wọ́n lé ọmọ kan ní ui lónìí wọ́n lè bóde. tí wọn ò ní símọ́ ìwé ẹ̀rí tó lóun fi jókòó lórí àga o wọn ò ní símọ́ o bí wọ́n sì ma kò wúlò bá wọn ò léjó gún rẹ o ọba ni o. Allah subhanahu wa ta'ala níjọ́ tí fíráwùnà kò bu ara àlùjọ ibi tá à ń bọ̀ nìyẹn wọ́n ní ọ̀sọ̀pọ̀lọpọ̀ téèyàn bá ti fi nǹkan kankan fi ta kàngbọ̀n sọlọ́hún nǹkan náà lọ́lọ́hún ọba ó fi fìyà jẹ. fíran káwọn èèyàn jọ wànádà fìránù fi kọ́ omi fíran kó gba àwọn èèyàn jọ kó bó olùkọ́ pírẹ́sìdẹ̀ntì bẹ́ẹ̀ bá wọ olùsọ̀rọ̀ òní àlẹ́ ìsàlẹ̀ ìmúlùkù mísírì ẹ̀dùn náà. tí wọ́n bá ní ta ni apàṣẹ lónìí sẹ́mi ìkọ́ ohun ọ̀dà lónìí wàhálì ìlànà ààrẹ ogun akérèmọdò tẹjìrì tààtì gbogbo omi tí ń sẹ́yìn apá kan àfáà ní gbogbo omi tí lù mú yàrá rẹ̀ ni ti máa sí oní máa sí gbogbo omi tí ń lọ lábẹ́ mi ìwọ́n omi tí èsì omi o ń fi ń kàngbọ̀n sí ọ̀rẹ́ وهذه hadhihi تجري من tajri min tahti afala tubsirun ibẹ̀ yìí náà rí خير má bá a ṣe rí am ana khair tí wọ́n bá tiẹ̀ mú yẹn tó ẹ pé tí ẹ bá wò gan pé káwọn ní káwọn máa kàmpé ta lẹ́ dìbò fún mi àti Musa am ana khair ṣé wọ́n máa fi mi wí eléyìí min hada lẹ́dí wà mahinu ẹ wá sọ̀rọ̀ ẹ wú bàtẹ́ ẹsẹ̀ orí ọlọ́nsìn mi wàlá yakadu yubi bí n bá yín sọ̀rọ̀ ẹ̀ lè gbọ́ yé wàlá yakadu ó lè sọ̀rọ̀ kó yé àwọn àfáàní tó ń ti bẹ́ẹ̀ fa ajirallahu subhanahu wa ta'ala adihil anharo min fawki omi ìjọsí tó fi tó fi tó fi lérí fọlọ́hún ọlọ́run wa mú sàn lọ lórí ẹ̀ tó ní sàn lábẹ́ àwọn lónìí ọlọ́run ọ̀dà síbà ni máa wá gborí ẹ̀sán táì wọ́n mú wọ́n mú mọ̀ lọ́njọ́ náà lọ́wọ́ ẹ̀san ìyá wájú àtẹ̀yìn wọ́n kó papọ̀ fún jama mùsùlùmí ayé sọlọ sí o ọmọ máa rún bọ́ọ̀sì ní ọsí gbogbo ń téèyàn rí ọjẹ́ láyé tó jẹ́ kèfèrí wàláhì orí ibú ni torí pé gbogbo alágbàpọ̀ yọ ọ̀tàn àbágbàpọ̀ yọ ọ̀tàn ni kí ló wá fẹ́ tán lé jẹ̀mọ́ra àwọn kan lù wọ́n lù lánàá ọlọ́sà kò rí bọ̀bì kan gbé àgbà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bàdó wọn máa dẹ́wọ́ dẹ́ẹ̀dẹ́ dẹ́ẹ̀ bí ẹ̀sìn náà gangan ọ́fíìsì náà náà ni lásìkò wọn tó kò ní dìde ah, dọ̀gá ń wò pé ah, eléyà wúlò o ilé ìsọlákata kìtì o asiri náà tó bá ń bẹ̀ náà papọ̀ àsìkò náà àmúra ṣiṣẹ́ kàkà wàá yè kan fún ni ọba promotion bá tó dé proposal ní ìtòdé iye tí sì wò ni pé màá padà di director parapata yẹnyẹnyẹ ibi tí ń lẹ́nu ń bọ̀ pẹ́ẹ́rẹ́ ọ ò lè rọ́nà lọ o àfi kó wulẹ̀ dára wa parata tọ́ba stingy pé ah kí láà kò fún mi lẹ́kùn tí mo wà yìí kéré kọjá àní mo ti mọ̀ sáà ń lẹ́nu lọ bí mo fún mi àti mo sá am ana fi mi wí eléyìí min hada alladhi huwa mahinu ẹ wá sọ̀rọ̀ ẹ wú bàtẹ́ ẹsẹ̀ orí ọlọ́run sí ni yakadu yubi bí n bá yín sọ̀rọ̀ lè gbọ́ yé wala yakadu o lè sọ̀rọ̀ kó yé kúnnù gbọ́ fún yà tá a bá mú ilé ìtọ́wọ́ láti inú ìjọba nǹkan ẹnu dáná wọ́n lè nǹkan ẹnu dáná wọ́n lè nǹkan ìgbà wa mẹ́ńṣà tiẹ̀ wọ́n ní à lè mú un wọ́n ní kí ló dé wọ́n ní sẹ́mi pé kéè sára wa àpilẹ̀ wọ́n ní sẹ́mi pé sẹ́mi pé òun kírọ́ọ̀sì ni kéè sára wa àpilẹ̀ omi yẹn á sì kù lára ẹ̀ n o torí ẹ̀dùn lórí ibú náà nú o wọ́n bá tó gbé fò abu ẹ bí wọ́n tún sẹ́ ẹ bí wọ́n sẹ́ léegun ẹ̀yìn mọ́ jẹ́ wọ́n mọ̀ ọ́ bọ̀ dodo ọ̀nbọ́lọ̀ wọn bá lò tó ní gbogbo nǹkan ọwọ́ ń sá pamọ́ ẹni tó ń bẹ̀rù ìta ní kọ̀ǹtúrọ̀ ẹ̀ ní ẹ ṣé bẹ́ẹ̀ tí wọ́n dọ̀rọ̀ rẹ̀ ni naam bọ́sọ̀ ká báwọn kà sí ọlọ́ọ̀kẹ́ bẹ́ẹ̀ ní nfa ṣòkòtò lẹ́ẹ̀ padà ah, wọn gbọ́dọ̀ rí ṣòkòtò ah, wọn gbọ́dọ̀ báyìí báyìí nítorí ẹni ọtún túnjọ kò jó ní ní ah, oh. Mr James ṣe bí ọgọ́ ọ̀wọ̀ náà bí gbàjẹ́ ń bọ̀ ó ní kí ló dé kí sẹ́yìn ṣe nǹkan fúra ni eh, kò lè yẹ́yìn ẹ̀sán ẹ má wọ̀rí. <laughs> Eh, nǹkan kó o ṣe bí àtẹ̀yìn wa àdúró déédéé ni o àtẹ̀ntì àtẹ̀ntì ń gbọ́. àwọn bàdé ìsọ̀yìnì nígbà tí ẹ̀ ń ké kọ́sọ̀ tààlà wọ́n ń ké pẹ̀pẹ̀ láníyàn kan. pé ah, ọ̀ràn rẹ o tó bẹ́ẹ̀ àwa dé asara kún àforí omi ọ̀ntán wọ́n tún tẹ́ ń gurun nígbà tó kún àforí omi tán oní ọ̀dà ẹ wà lọ wọ ardùnmù kọ́ dasa ẹ wọ́n máa lọ Jerusalem báyìí ẹ kó mi sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ lọ sí Jerusalem Palestine ẹ lọ́ọ́ rẹ̀ wọ́ bẹ̀ àwọn kan sì ti gbalẹ̀ ẹ̀bẹ̀ tọ́jà yìí pé musibẹ̀ dání jabarin àwọn afipájayé sáwọn àwọn tí ń dayé rù yìí ti wà ń bẹ̀ tipẹ́ kèésà ti ṣe é kó o sọ pé nìkan jí seventeen kankan billion ṣé ọ̀rọ̀ sí wa bíi ẹwẹ́ ẹwẹ́ ṣé ṣe pé olórí ibú ẹ̀ dalẹ̀ lẹ́yìn náà àfikún gbàsámi kò túbà inú tó lọ yọ ń bẹ̀ mu. jọmọ sẹ́yìn kọ́ àwọn èèyàn kan máa ń sọ wípé tó ń bá rí gbà tí bó ń bá ṣe rán àti sunkún bí wọ́n bá ṣe pọ̀ tó nínú ń ṣe lè dùn tó èyí sọ jáde lẹ́nu bẹ́ẹ̀ bọ́ọ̀dẹ̀ ṣe sun ẹ̀kọ́ ẹ̀ ọ̀dẹ̀ mórí mi wù sí ẹ bá ń fi kẹgbẹ ẹ bá ń fi kún ẹgbẹ ẹ chíǹjì ẹgbẹ yẹn àwọn èèyàn kan bẹ báwọn. tètè sọ pé nǹkan kan bá máa dàbá yìí lò pé ẹ lọ sí kóńgò kóńgò rice kan kóńgò ní ìsìn two five owó oh nàìjíríà ni ṣé kóńgò làwọn wa ń gbé. ẹ lọ bí wáyé kọ́dà ìlú ìgan lè kó ti lẹ́sìn ju gbogbo àgbáyé àwọn ìkẹ̀ẹ̀dá ẹni ibi ẹni tí sì ń sọ̀rọ̀ jáde lẹ́nu yìí ní tí wọ́n ti nílé nì lọ́nà àràmù tó o ti nílò lọ́nà àràmù ọkàn ẹ ti balẹ̀ pé tọ́láyà àdínyánwó ẹnu kóhùn o kóhùn fẹsẹ̀fẹ́ ni ṣé ìwọ ló sì darí ara ẹ̀ tẹ́ ìfẹsẹ̀fẹ́ naam wa antum tanzurun níjọ́ tá a bá yín mọ̀ tá a yín gbogbo yín náà lẹ̀ ń wò báyìí dẹ́bu sẹ́ pé níjọ́ tá a náà fi yà á jẹ yín wọn náà wò báyìí ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ran wọn létí ìní àmàtì láti lè bá fi sọ pé kí ló wá dé lẹ́nìí tẹ́ fi sọ pé ẹ̀ ní gbantánà bíi mú wa ah mo sànú yín pa o bọ́lọ̀ ń ṣe wá sọ sọ sọ fún ọ tó náà ṣe wọ́n gbọ́. lẹ́yìn ìgbà ẹ máa lọ wọ́n bóde tán bí omi wọn ní wọ́n ń kọjá lọ ní rí àwọn èèyàn kan tí wọ́n kójọ tí wọ́n ń sin òòṣà wọ́n bá ní kọlu ya musa ìjà lánà ìlàhàn àbí musa bá ní wọ́lọ̀n tó yẹ tó ṣe máa fojú rí bí ọlọ́run tẹ́lẹ̀ àwọn eléyìí gbogbo gbà yìí ìyẹn ni aljawabu almufimu tó wá látọ̀dọ̀ ali táìmù kan bẹ tí yahudi kan wá bá ali ó ní ẹ̀yin wo ni sànà bí fi èèyàn rẹ lẹ̀ ni onígbèrè ah, oníṣẹ́ gbogbo yín náà lẹ̀ tí ìfọwọ́ ara yín níbi ìpẹ̀tẹ́ fi sànàbí tẹ́ ti ń gbé ta ní òjò lórí inú yín tọrọ yín ọ̀pápọ̀ mọ́ muhajirun ansor muhajirun ansor ní tí a má sì sẹ̀pẹ́rẹ́ omi tọ́lọ́ ń fi là yín sótì ìgbẹ́lẹ́sẹ̀ yín tẹ̀tí ń gbé kánàbí mùsọ̀bá yín wọ́lọ́ mi ah, ní máa ń wọlé. náà afa kan bẹ tẹ́ ń pè Abubakar sọ àwọn afa ti ṣiṣẹ́ gan wàláyé ń gbé pé wo tí wọ́n bá ṣé ẹ̀ máa tí òjì ká láàfáà nílùú yìí tó fi jẹ́ pé àwa kéékèèké báyìí là ń sọ̀rọ̀ mbẹ́ kí mọ̀ tóbi ń lu yìí ni pé ọ̀tá àmà gan pinnu ọ̀pọ̀lọpọ̀ aráàlú yìí ebi tó tà ń da gbogbo ẹ̀ mára wọn gangan gbẹgbẹgbẹgbẹ ebi ń tà ń sọ́njọ́ náà lọ́nu wípé àsì àtẹ́rí yìí o láyé aláwọn sàrásàrà ni o àtàbí wọn kà tó tà kan bí wọn tó kọ láyé aláwọn sàrásàrà sí ń bọ̀ wá pẹ́ láti àmà ń fẹ́ lu àwọn ní bá ń fara wọn ya sọ́yọ́ fara wọn ya ebi torí pé a nífẹ̀ẹ́ ìmọ̀ ìlọ́fà tó fi jẹ́ wípé a ti fara wa sẹ́yìn fara wa tá a bá nífẹ̀ẹ́ mà kò ní rí bẹ́ẹ̀ nígbà tẹ́mi ti kẹ́yìn jọ mo sì lè bẹ́ẹ̀ lè yí pẹ̀lú fọ́ọ̀mù nígbà ọ̀pẹ nìkan náà bá tó jáde ní ui ọ̀sán fẹsẹ̀ gbálẹ̀ fẹsẹ̀ gbálẹ̀ gangan nígbà tí òrìṣà gangan gbá ooo lingizigi ní gangan english language ló ṣe gbọ́dọ̀ tó ṣe kankan náà jọ náà bá Eh, islam future. náà bàtú da kan náà bá islam islam future. islam kiri kankankan nígbà tó náà ṣé ẹ mọ̀ pé èmi sì ti e, èmi ti kà èmi kéwù ó kéwù lónìí ah kí ló pé ẹ bá mi rù ni ah, tí n bá yẹ tètè gbogbo bí sáà ṣe ń sọ wòròwòrò náà tí n bẹ ya máa pé kí n máa panlé ó lè padà tó ń black fire mi náà o laba wa ń dàrú mà à ń dàrú là ń dàrú là ń dàrú ilé èdè bí ó dé tẹ́ ẹ bá ti wá rẹ́ni tí ọmọ sọ wípé nǹkan kan kan ah èwo nẹ kìí ṣe ogun tí a máa nà lèyàn máa wí àwọn àdísì tí wọ́n máa fọ́ ẹ̀ lórí gbogbo mo múra tí máa rí ogun tẹ́yìn máa wí nǹkan kò sí aṣọ gbẹ̀kalẹ̀ yóò tó máa mọ èdè tí gbogbo ẹ lọ́ba tí a ti ń dà lọ́ba tí ń dà lọ tẹ́lẹ̀ ẹ̀kẹ́ tó dọ́tọ̀ ni táwọn òfin láti ẹjọ́ yìí ṣé dókítà ọlọ́run fana ọlọ́run bẹ́ẹ̀ sì rìn dókítà náà mà kò wí ni kí ni bí problem da nínú dókítà rí àwọn agbẹ́kù dókítà ọmọ jẹ́mọ́ nínú kùràdé ìtọ́lọ́run lọ́lọ́run rán àbísì ẹ bẹ́ẹ̀ tó sọ pé àdìsí kèé sa ọlọ́run ọ̀bàrà àbàdàn wí mbẹ́ àdàbí ọ̀bàrà àbàdàn wí mbẹ́ èmi sì sọ pé ọbẹ̀ mi wí o ìtòlómi fẹ́ wálé jẹ̀nà ibi tá a ti múṣkìlà nù tó ń ti bọ́lọ̀ ń ṣe wá kagbọ́ àwọn nǹkan yìí tó sáwọn Yahudu ìgbọ́ ìyẹn kan náà wàá bọ̀ kan nú àwọn àfa wa ṣé Abubakar alama ńgbọ̀ ya náà yahudi bá péjọ lé lórí ọba wọn fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ ní Róòmù àbí fúrúsì ó ní ẹ̀yìn ẹ máa sọ wípé ìṣìkọ́kùnrin kọ́ má dùsẹ̀lẹ̀ sánà bíi ẹ sì mẹ bàbá o bàbá o bàbá o òṣùpá pín méjì fún òṣùpá pín méjì fún ìlàwó orí ń bí láàmà láàmà láàmà ń bí bàbá bákìrì ní ẹ̀sìn ìbẹ́nu ìjìlì yìí wípé ọlọ́run sọ tábìlì kalẹ̀ láti sánmà àbí ó sì ń bẹ ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní ṣe rí maka ǹjọ́ sọ kalẹ̀ ṣe rí maka tó fi jẹ́ pé tí nǹkan bá fẹ́ sọ kalẹ̀ sánmà gbogbo ayé ló gbọ́dọ̀ rí lẹ́ẹ̀kan náà àbí ó sọ kalẹ̀ lọ́dọ̀ yìí àwa sì gbàgbọ́ sọ kalẹ̀ ẹ wá wé mà àwọn àfáà tún ti kọtí àkọtí àwo lérí pé gbogbo àwọn àwádìí tọ́sẹ̀ láyé àwọn incident tọ́sẹ̀ láyé tó jẹ́ wípé sọ̀rọ̀ ń gbèsè lọ́sẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n tún ti kó jọ al-ajwiba al-mufhima tí wọ́n bá ní fahmu lédè lárúbáwá ẹ̀ẹ́ tí igi bá jó tán kí ni máa kó èédú ayò ìkéèdú afhamahu tí wọ́n bá fún yẹn lè sí ọ̀rọ̀ tí ò lè sọ̀rọ̀ padà má òní a máa ń pè ní ifham bimana pé ó kó fahmu sí lẹ́nu ó kó èdú sí fa afahama ala kulli hal asasara nka gbélé náà fún yahud tí wọn bá níta ní pààyàn-pààyàn dùtọ̀dù lágbàáyé lónìí yahudi ní ẹ̀nà ní nǹkan tó o adadu yahudi ti ń bẹ ní new york lásán lẹ́nì ó ju gbogbo yahudi ti ń bẹ ní sẹ́yìn lẹ́nì lọ ibi tí wọn lọ kírètì fúnra wọn gbogbo agbáragbára nẹ́ẹ̀sì ti gbàmú bẹ́ẹ̀ àti dolówó kabẹ̀ àní à ń kọ́ńtró ìjọba àti ẹ̀ ń bá wí ni wọn ò tí wọ́n bá wá náà ní Israeli tí wọ́n fi bẹ̀ sílé Amẹ́ríkà gangan ni ẹ ti ń pàṣẹ o bí wọ́n ṣe dánwò náà ni bí wọ́n dánwò ni àwọn ni pààyàn mùsùlùmí èsì pààyàn-pààyàn o ìdán ẹ dákun àwa mùsùlùmí ẹ má jẹ́ àsọ̀rọ̀ àwa di ẹrú news ẹni tó jẹ́ pé ìròyìn ni ó mú lẹ́rú gbogbo ẹni tí òyìn máa mú lẹ́rú lẹ́ni tí èyí rìn kan wò. ọ̀pọ̀lọpọ̀ sí inú wa ní ìsìn àtúmọ̀túmọ̀ sọ́spẹ́ẹ̀tì mà nítorí pàrọ̀ tó fẹ́ sọ̀rọ̀ sọ́spẹ́ẹ̀tì fún àná wọn ò sọ́ ìtumọ̀ sọ́spẹ́ẹ̀tì mà ọ̀daràn là ń gbé sọ́spẹ́ẹ̀tì sí ìdán ìntọ́lọ̀ ń sọ fún ànukùrà nírè ta ni ó pè kórì bẹ́ẹ̀ o yẹ̀wúdí rè àfi tó sọ̀rọ̀ bàbẹ̀ lọ́hùn ẹ jẹ́ àmọ̀dẹ̀ra rẹ nídẹ̀ra o má jẹ́ ayayọ̀ pọ̀rọ̀ tí dẹ̀ra ọ̀rọ̀ bọ̀ tí ó fi kúrò lọ́dọ̀ wa o lò wá fún yọ̀nù rẹ̀ jálẹ̀ dàkú sí àlọ́mọ àlìjẹ̀nà mọ̀ sí àlọ́mọ anáwó la hawla wala quwwata illa billahi al-aliyyil